الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم كل ما في السماوات والأرض كل الله كتب على نفسه الرحمة لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم قل غير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين نيجي بقى ṣàlàyé بقى wa to nípa bó ti ṣe jẹ́ pé àwọn àmì tí àwọn aláìgbàgbọ́ máa ń tọrọ páwọn fẹ́ kọ́lọ́run ọba ó mú wa páwọn ò lè bá torí àwọn àmì ẹ̀gbọ́n náà ọba gbọ́ lẹ́yìn tó ti fi hàn wá pé àwọn àmì yẹn níṣẹ́ ló máa fi ránṣẹ́ nítorí àtìlẹ́bà fi ṣẹ̀rù bá wọn yàn islam ìbá ti dé táwọn èèyàn tá a fàmì ránṣẹ́ sí wa pọ̀ láti gbàgbọ́ kò sí nǹkan kan tí ó gbẹ̀yìn àgbàgbọ́ wọn bí ìbá ṣe parun ìdí nìyí tó fi jẹ́ pé ìgbà tí àwọn kèfèrí Mẹ́kà ń tọrọ àmì tó ń tọrọ àmì lọ́dọ̀ anábì sallallahu alaihi wa sallam anábì wa kí àti ọlọ́run bá kún máa bá ó ń sọ pé kìí sèmi ni màá má mi wà fúnra mi ṣùgbọ́n ọlọ́run ọba ni ó mú wa gbàtẹ́ yìí má sì yí pé lálágbọ́n gandan àfi kí n má mi wà kò sí bí wọ́n ṣe lè ti ká ara mi mú wa àmì ẹ̀wẹ̀ àwọn àjọ tó náà ti kádàrá pé ìparun jẹ tiwọn àwọn ọlọ́run ọba sọ àwọn àmì kalẹ̀ fún ṣùgbọ́n ìjọ anábì Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run kádàrá pé. ìparun tí ó kó gbogbo wọn mì lẹ́ẹ̀kan náà ṣẹlẹ̀ sí wọn ṣáájú ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìdí ni tó fi jẹ́ pé gbogbo afámì ọlọ́run ọba ọ̀dá wọn lóhùn àyàfi lẹ́ẹ̀kan láàrin àwọn àmì tó sì wá wọ́n jẹ́ àwọn àmì ńláńlá eléyìí téèyàn ríru rẹ̀ téèyàn gbọ́ ọlọ́run ọba gbọ́ bákan náà wọ́n tún tọrọ. kíkẹ́ kọjá pé alukur'an yìí kí ló dé tó sì jẹ́ pé ọlọ́run ọba kò sọ̀kalẹ̀ nínú ìwé káwọn ó sì rí bí sẹ́ fi ń sọwọ́ fún màláìka kí màláìka máa wá mú bọ̀ láti sámà káwọn sì máa wò títí tí ó fi fún anabi Muhammad sallallahu alayhi wa sallam nítorí tí mú kọ́lọ́ wọn máa ṣe bẹ́ẹ̀ títí ra yẹn ọ̀sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ àwọn olùgbàgbọ́ pọ̀dọ̀ ọlọ́run sì ń ṣàlàyé fún anabi sallallahu alaihi wasallam pé ìbáṣepọ̀ àṣọ alukur'ani náà kalẹ̀ ni nínú àwọn ewé ìwé àwọn náà rí tó ṣe pé bí ṣe ń sọ̀kalẹ̀ ni wọ́n ń rí tó sì tún sọ̀kalẹ̀ tán tí wọ́n tún fọwọ́ kàn tán rí pé ìwé ni látọ̀dọ̀ ọlọ́run ló ti sọ ọlọ́run ni wọn àbá tún sọ pé dídán ni wọ́n dán wá nítọ́sẹ̀lẹ̀ kọ́ la rí irọ́ ni ìpèdánà ni tí wọ́n àbá tún wé nù. wọ́n tún tọrọ káwọn lè gba anábì sallallahu alaihi wasallam gbọ́ pé pé òdodo ni nítorí àti pọ́ ń pípé tó pera rẹ̀ lójúṣe ọlọ́run òdodo ni kí ló ṣe tí ọlọ́run ọba òkúkú sọ màlẹ́kà kan kalẹ̀ kọjá amúgbálẹ́gbẹ̀ẹ́ máa jẹ́rìí fún pé yẹ́s òjúṣe ọlọ́run ọlọ́run torí pé màlẹ́kà kan ò sí ti ń rìn lórí ilẹ̀ tẹ̀yìn náà fojú gan rí bàbá tiẹ̀ wàá sọ màlẹ́kà kalẹ̀ tí ó wá jẹ́rìí sànàbí sallallahu alaihi èèyàn bíi tiyín náà ni ọ̀bá jẹ́ irun tẹ̀ ń sìn wọ̀ sọ́run ló náà máa wọ̀ sọ́run ọ̀rọ̀ wa dojú sun yín la tọrọ èèyàn lọ́wọ́ torí kan ò sí tí ó wà bákan náà fọwọ́ wọnú o má bàrà jẹ́ o kò sí ẹ̀yẹ tí wọ́n lè fi ọ́ ṣe tí ó jẹ́ nǹkan tuntun torí pé bí wọ́n ti ṣe ṣe sáwọn ìwé tó ṣíwájú náà torí ẹ̀ wọ́n náà ṣe sòrò kọ̀ wá sẹ́nìkan tó fọ̀kan nínú àwọn àti ọlọ́run ṣe yẹ̀yẹ́ tó fẹnu sátán tọ́lọ́run bá fi rán tí ò ní kábàámà tó bá di jọ́gbọ́n ní àlùkìyà gbogbo ẹni tó bá fi. òjíṣẹ́ ọlọ́run ọba kan ṣe yẹ̀yẹ́ yọ kábàámà ọlọ́run à ń sọ fún wa nínú àwọn àyà yìí àyà kejìlá àtàwọn àyà tẹ̀lé nínú Suratul An'am ọlọ́run fún wa níròyìn nípa ìbéèrè eléyìí tó ṣe wípé yẹ ká ṣe lọ́dọ̀ ẹni tí ọba nìkan àbótí ẹ̀gbà bẹ́ẹ̀ tí ọ̀ máa sin ọlọ́run ọba lódodo ìbéèrè tó yẹ ká dojú rẹ̀ kọ́rú wọn ọlọ́run ọba ń kọ́ wa ń bè ọlọ́run dojú ọ̀rọ̀ yìí kọ́ anabi Muhammad sallallahu alaihi wa òní qul liman ma fi samawati wal ard qul lillah kataba ala nafsihi ar-rahmah la إنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون أني صفوا إلى النبي محمد صلى الله عليه وسلم وقبلهم قل tó wà nínú alukur'an tó wá bẹ̀sẹ̀gọ̀tẹ̀lẹ̀ fraud anábì lọ́lọ́run dojú ọ̀rọ̀ kọ tóró là ń sọ tíra ìkalẹ̀ fún ọlọ́run wa ń sọ fún pé sọ fún wa sọ fún àwọn ẹni tá a fi ìwé ìran ọ sí eléyìí bẹ́ẹ̀ náà ni ọmọ abẹ títí tí ìgbéǹda alukiyama fi dé nínú alukur'an ọlọ́run ọba wa kọ̀tọ́kọ̀ yẹ kọ́ wa sọ pé ẹni tá a dojú ọ̀rọ̀ yìí kọ́ ó ti kú ọ̀nà ìlànà Nabi sallallahu alaihi wa sallam pé gbogbo kólì àjẹpẹ́ ká yọ kú nù alukur'ani a'udhu billah. gbọ́dọ̀ láti wá fẹ́ yọ kú àmọ́ pé kò sí aráàfin kan nínú alukur'ani tó lé kò sì sí kan tó dínkù tó wájú pọ̀ ọ̀dọ̀ rẹ iná láti rí kọ́lọ̀ ti ṣe sọ nǹkan rẹ̀ kalẹ̀ náà ni wọ́n máa bẹ̀ jíjọ́ gbẹ̀ndà al-qiyama kọ̀tọ́ kọ́wá yọ kúl kúrò lára irú ayá yìí. حبيبي قل هو الله احد قل اعوذ برب الفلق قل اعوذ برب الناس كاني كان سو ايبي كا يقول كرو لارا وان سوراي كما سو الله احد رارا ابي اعوذ برب الفلق رارا ابي اعوذ برب الناس رارا بلان تسي سون كاري كالي ناني اما a gbọ́dọ̀ yí padà àwa gẹ́gẹ́ bíi tani torí ẹ ẹni tó sọ orí ẹ ọkàn àbùkù ẹni tó sọ orí ẹ ọkàn àbùkù òun náà ni olórí Libya àná èyí tó ṣe pé ní ìgbà tí àwọn aráàlú tí wọ́n takú wọn lé kó àwọn ọ̀fẹ́ lórí ipò mọ́ wọ́n ṣe kú pa ìyẹn Muammar al ọsọ orú ọ̀rọ̀ burúkú rí fẹ́ràn pé ọlá máa pa wọ́n bí ẹmu ọlá máa mú amásìsè làákàyè àsìkò tí ipò ìjọba wà lọ́wọ́ rẹ̀ gbogbo ntọ́jọ́ mọ́ ètò ìjọba àti ètò ọjọ́ mọ́ iná ní máa tanú bá gbogbo sọkúsọ gbogbo òwékòwé táwọn yóò sì máa pàtẹ́wọ́ fún gbà náà má ló ṣe pàtìrún jẹjẹ tiwọn àwọn wò pọ́rọ̀ mọ́ káwọn pàtẹ́wọ́ fún pé tí wèrè bá ń sọ̀rọ̀ ẹ̀ sáti pàtẹ́wọ́ pórí sọ ọmọ bàá lẹ́yìn lò tọ́ báyìí àwọn àgbáríjọ àwọn mùsùlùmí lágbàá ńlá yìí wọ́n pàkíyèsí rẹ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run lórí ọ̀rọ̀ tó sọ ọ ẹ̀jẹ̀ ó di tó bá sọ pé nǹkan kan bẹ́ẹ̀ náà alukur'an tó yẹ ká yọ kúò ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó di kèfèrí. ìdí nìyí tó fi pé tá a bá orí kan náà láwùjọ wa tó ṣe pé ẹ̀sà ṣiṣẹ́ ẹ̀sìn irú rẹ̀ ṣe lè máàmù ọlọ́dẹ orí ìwà débi sọ́lẹ̀ ọwọ́ Allahu ahad pé kíni ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ alùpùpù tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pé súra òun àbí kúlú Allah ló fẹ́ kà ní. ó hu Allahu ahad kúlú ńkọ́ ẹ wá parí sọlá ẹ mẹ́tì parí sọlá tẹ́sí pàkíyèsí rẹ̀ pé kúlú hu Allahu ahad tọ́ba gbọ́ alhamdulillah tó ṣàtúnṣe kọ́ gbọ́ kọ́ gbà ajẹ́ pé sọláàtì yẹn ò lè jẹ́ sọláàtì o wọn ò gbọ́dọ̀ ká nǹkan míì tó yàtọ̀ sáré kúránì nù sọlá kí sọláàtì ọjọ́ sọlá tẹ́lẹ̀ yìí jẹ́ báwọn báyìí kúránì bá ti ṣe wá bẹ́ẹ̀ náà ni ọmọ wa àwọn olùmọ́ni gbogbo kúl táwọn òpó náà gbọ́yé tí wọ́n fẹ́ ha kú òun òun gan ń bẹ́ẹ̀ náà mi ńlá wípé alukúránì kọ́ ọ̀rọ̀ lọ́nù torí tí ọba àjọrọ̀ ọlọ́run ìyẹn a máa dá sọ̀rọ̀ fúnra rẹ̀ kó sì tún máa para rẹ̀ láṣẹ pé mo para mi láṣẹ pé kúl sọ fún wọn nígbà tí èso kórìí ẹ̀ dàrú ìgbà tó ṣe pé mi mọ̀ ń pilẹ̀ sọ̀rọ̀ bó mo ṣe lè tún lè máa pàṣẹ fúnra mi pé ìwà ara mi kò sọ tí ì bá ṣe pàṣẹ lọ́wọ́ látọ̀dọ̀ lọ nílé ìjẹ́bù ti ṣe jẹ́ ẹni tó wá ní kí wọ́n pa kúló rẹ ntí ọ̀pá rẹ pọ̀ ntí ọ̀pá rẹ pọ̀ tó rà àwọn àyè púpọ̀ náà wà nínú Al-Qur'an tó ṣe pé ẹlòmíì lọ́lọ́run bá wí فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا àbọ̀ ṣe ọ̀para rẹ̀ rùn ọ̀para rẹ̀ rùn ó sì kú para rẹ̀ nítorí pé wọn ọ̀gbá ń tà sí ọ̀nà ọgbọ́ ọ̀para rẹ̀ rùn ó yẹ ká tún pa ìrẹ́ náà yẹ ká parí kúrò náà bì ti kú. mo rò pé yé wa ẹni tí máa ń sọ̀sọ́kú sọ bẹ́ẹ̀ ntí ọ̀pá rẹ pọ̀ yóò kúkú pé kò sá alukur'ani mà má bàa wọn dá sàkásà má bàa wọn dá sàbúrúkú ẹni tó ṣe àyọkúrò ó dàbí ẹni tó ṣàfikún. limamu tí ń ṣe sọ náà tó a wọ tìǹní wọ zaitun wọ tóórí sinin wọ hàdàl balẹ̀dìl لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس أليس أليس الله بأحكم الحاكمين أبن بلى ونحن على ذلك من الشاهدين بكن torí pé súrọ́tù tí ní titan ti pẹ́ pọ́ńbà láti wá àdéhìí tó múrò àwọn eléyìí wá ọ wà ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ àbí òye wa torí pọ̀pọ̀lọpọ̀ wọ́n máa fẹ́ ṣe wọ́n máa fẹ́ ṣe ọ̀ wọ́n fẹ́ ṣàṣe hàn lórí sọlá pé tẹ́ gbọ́ rí ẹ gbọ́ ìmáàmù àgbà tí kéke ńlá ìwà ni kí ó kéke tó gbóró ẹlẹ́yìn àṣejù àṣehàn kọ̀ráyè nínú ẹ̀sìn torí pé àṣedànù nù àṣedànù nù òwe dáhà ti ṣe ń torí ọlọ́run àṣedànù nù ọlọ́run ni kò lè mẹ́rin. ما في السماوات والأرض sọ fún wa lẹ́ni tó ń bi wọ́n léèrè ìpè ta ni ta ló ní gbogbo ń ti ń bẹ nínú àwọn sánmà méjèèje àtàwọn ti ń nínú ilẹ̀ méjèèje ta ló ní àwọn sánmà méjèèje ta ló ní ilẹ̀ méjèèje ìdáhùn gbogbo wa kò lè yàtọ̀ ta ló ní wa Allah ǹjẹ́ tó bá yà jẹ́ pé Allah ńlọni sọmọ méjèèje òun náà lọba tó nílẹ̀ méjèèje táwa lẹni tó ní ẹni tí ń bẹ nínú sọmọ méjèèje àti gbogbo ohun tí ń bẹ nínú ilẹ̀ méjèèje ta ni ọba tún jẹ́ Allah. eléyìí annasu mafturun ala dhalik ọlọ́run ti dá wa lórí gbígbà bẹ́ẹ̀ torí pé àrírí àsìgbọ́rí àríkàrí. pé nìkan náà tiẹ̀ jáde rí ọ sọ pé òun ló ń dá sẹ́mà òun ló ń dálẹ̀ òun ló ń dá gbogbo ẹ̀dá tó wà ń bẹ̀ kọ́ ṣẹlẹ̀ rí kò sí ní ṣẹlẹ̀ torí pé téèyàn bá wí bẹ́ẹ̀ kó tó di pọ́ panu dé ẹnu rẹ̀ ó sì rùn kárí ayé pé kí náà ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀. kódà àwọn ẹni tí wọ́n ń pa àwọn kan tó yàtọ̀ sí ọlọ́hù ẹlẹ́dàá tí wọ́n ń pè wọ́n lọ́lọ́run táwọn ń tọ́láyà débi pọ́sọ̀ ìpè ní táwọn ń sìn gan lọ́dá gbogbo nǹkan lọ́dá sánmà lọ́dálẹ̀. ẹ rí àwọn ẹni tí ń bọ igi tí ń bọ ọ̀pẹ kọ̀sọ́kan nínú wọn tó sọ pé igi àti ìpè táwọn ń bọ lónìí sánmà bẹ́ẹ̀ ni àwọn ẹni tó jẹ́ pé èèyàn làwọn ń sìn èèyàn bíi tiwọn bí àwọn ti ń ọmọ Jésù tó dìídì sọ pé jésù gan lọ́dá sánmà jésù lọ́dá lẹ̀ jésù lọ́dá òun lọ́dá bàbá òun ààrẹ nìkan tó tún sọ bá náà. oníkàlùkù mọ wọn rẹ̀ wọn ò tayọ ẹnu àlà kò sẹ́nìkan tó sọ rí wípé yẹyẹ ọhúrò èrùpẹ̀ kan nínú ilẹ̀ òun ń da kó sí kódà ààrẹ nìkan tó sọ rí wípé náà kìí sóun ló ń da fúnra òun ṣùgbọ́n òun ràn lọ́n lọ lórí àti dá a'udhu billah kò sí. táwa ni ọba wa ní gbogbo nǹkan yìí ẹni tó dá ni ẹni tó dá gbogbo nǹkan ló ní gbogbo nǹkan ìdínú tí gbogbo nǹkan fi jẹ́ ẹrú fún ọba tó dá gbogbo nǹkan. ǹjẹ́ ọba tó ní gbogbo nǹkan tí nǹkan kan ò ní òun ọba tó dá gbogbo nǹkan. tí nǹkan kan ọ̀dọ́hùn tó ń lọ ẹ̀ka sìn ni àbí tí ò ní nǹkan kan tó si pé níní lọ́lọ́ọ̀ ní tó ń lọ ẹ̀ka sìn ni àbí ẹni tí ọ̀dá nǹkan kan tó ṣe pé dídá lọ́lọ́ọ̀ ń dò náà tá lọ ẹ̀ka sìn Allah ọba tó dá gbogbo nǹkan tẹ́nìkan kankan ọ̀dọ́hùn ọba tó ní gbogbo nǹkan tẹ́nìkan kan ò ní òun ọlọ́ọ̀ni tó ọba bí wọ́n léèrè wípé ta ló ní. gbogbo ntí ń bẹ nù àwọn sẹ́mà àti gbogbo ntí ń bẹ nù àwọn alẹ̀ ìwọ tún á dá wọn lóhùn ìwọ ni ó bí wọn ìwọ ni ó tún dá wọn lóhùn kọ́lé lẹ́ sọ fún apọ́lọ́ wọn bá lónìí ẹni tó bá ní objection kan kó wù tí ó bá ní káàbùkù kọsọ pé bẹ́ẹ̀ ni ọlọ́run ló ní gbogbo nǹkan àyàfi nǹkan báyìí àfi nǹkan báyìí kó rábùkù tó kàn torí ẹ̀ ọlọ́run ọba ló dá gbogbo nǹkan ló ní gbogbo nǹkan tọ́ wọ́n ní ọba ọba wọ́n ní ọ̀ma tó mọ ọba ni wọ́n ní ah, èmi ọ̀ma ìgbọ́ yorùbá débẹ̀ wọ́n ní ọba òun ní ẹni tó ba lórí gbogbo nǹkan ọba bíbá lórí gbogbo nǹkan gbígbà tí bàálù bá látòkè tó bà lórí erùpẹ̀ ok ńgbà tó wá bà lórí gbogbo nǹkan ó túmọ̀ sí pé òun ló dá gbogbo nǹkan ńgbà tó bà lórí gbogbo nǹkan ó túmọ̀ sí pé òun ló ní gbogbo nǹkan rárá o ẹ rí i pé àyọkúrò ọwọ́ àmbẹ̀ àyọkúrò ọwọ́ àmbẹ̀ tó bá lọ bà lórí gbogbo nǹkan tí ń bẹ nínú locality tí wọ́n ti fi ọjọ́ ba abẹ́ẹ̀kọ́ ni nínú locality tí wọ́n ti fi ọjọ́ ba o sì bá lórí ntọ́jẹ́ tọlọ́run tí wò ní kí lọ́dá ìwọ gan fúnra ara rẹ dídá lọ́lọ́ǹdọ̀ dídá lọ́lọ́ǹdọ̀ lábẹ́ pé wọ́n lọ bá bí ẹyẹ tí wọ́n tún lè lékù lórí wọn so lábẹ́ pọ̀ ọba àwọn kò tún máa pé rárá o rárá o ìjọba rẹ̀ ò débi o ìjọba rẹ̀ ò débi tá a ní tálẹ̀ pé pé kíni kò débi subhanallah ṣùgbọ́n lọ́n gbogbo sánmà gbogbo lẹ̀ ta ló ní Allahu Rabbul Alamin ok ìgbà tó lọ ń sọ pé ta ló ní gbogbo sánmà ta ló ní gbogbo lẹ̀ èyí tó túmọ̀ sí pé ta ló ní tí ń bẹ nú ẹ̀ ni ẹ̀yin wá sọ pé ok àwọn contemporary inventions tẹ̀yìn ṣe ní ìsìn ẹsẹ̀ bàálù ẹ̀sọ́kọjú omi ẹ̀sọ́kọjú orin ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ ànsẹ̀ ẹ̀sẹ̀ sọ́lọ́ náà ló tún ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni nínú gbogbo tí ń bẹ́ẹ̀ nù lẹ̀ náà nù. ẹnìkan ni nọ́ọ̀ pé copyright àwọn làwọn lélẹ̀ ìpè sọ́lọ̀ wọn láì wọn ò bí wọn dà mo rò pé yẹn wọn ò bí wọn dà ta ló ṣe tó ṣe kọ̀ǹpútà Allah kọ̀ǹpútà dára ṣé kọ̀ǹpútà dára rẹ̀ ṣe ni kò dára rẹ̀ ṣe ok ẹni tó ṣe ẹni tó ṣe lónìí àbẹ́ ẹni tó ṣe lónìí naam ẹni tó ṣe ẹni tó ṣe lónìí kọ̀ǹpútà àbẹ́ ẹni tó ṣe kọ̀ǹpútà ẹni tó ṣe ẹni tó ṣe kọ̀ǹpútà bẹ́ẹ̀ náà ń bàálù ẹ̀ torí ẹ̀ ń gbà tó wá dẹnu lẹ́wọ́n wájú òyìnbó òyìnbó. wọn máa fòkun sọnà gbà náà nǹkan so òun lọ yọ náà àbọ lọńtọ dá ọlọ lọńtọ dá kálukú torí ọba ó ṣe kásìkẹ ó ṣe lọ́rùn àyàn lórí ara rẹ̀ ó síwájú yà ó lórí níta ṣe ń rí ilé ayé gbé nù níta ṣe ń rí ayé gbé nù sọ pé nínú àwọn èèyàn àwọn ẹni tó jẹ́ pé ìkásíwájú àánú lọ́dọ̀ wọn àwọn lọ́pọ̀ àwọn ìkásíwájú àánú àwọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ojú kálukú ọkọ rẹ lọ ni kálukú asunu dúdúdú bí ẹni tí wọ́n so pa yóò máa wò pé báwa ni wọ́n ṣe rí ọ̀nà lọ́nbẹ̀ yẹn bó ló ṣe dáa fún ẹ báyẹn tó bá pè mọ wà ní chájì fáìlì yẹn ò ní rí gbà mo ti rí gbà yóò tún máa wò pé tí wọ́n bá tó gbé kalẹ̀ àbá ní gbé mọ́ lọ. la hawla wala quwwata illa billah àwọn èèyàn ìkásíwájú àánú lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n làwọn ọmọ ẹlẹ́dàá wa níta yìí ti rọrùn fún agbẹ́nu kataba ala nafsihi rahma ó ṣe kásìkẹ́ lọ́rùn àyàn lórí ara rẹ̀ subhanallah òun lọ́ba tí í ṣe nítorí fẹ́ lọ́rùn àyàn lórí ara rẹ̀ ẹnìkan tó láti ṣe nǹkan kan lọ́rùn àyàn lórí ọlọ́run òun tí í ṣe nítorí fẹ́ léèwọ̀ lórí ara rẹ̀ ẹnìkan tó ṣe nǹkan kan léèwọ̀ lórí ọlọ́run sẹ́mi pé nínú tọ́lọ̀ ń ṣe lọ́ràn yẹn lórí ara rẹ̀ òun náà ní pé gbogbo ẹni tó bá filẹ̀ filẹ̀ ayé yìí sílẹ̀ lórí pé ń sin ọlọ́run ọba lóun nìkan kò fi nǹkan kan mí ìṣorogún pẹ̀lú nínú ìjọsìn ọlọ́run ọba ó ṣe lọ́ràn lórí ara rẹ̀ pọ̀ ní fi àjẹ tó bá di lọ́la kìá òun lọ́ màmá látàrí àánú rẹ̀ ó lórí ara rẹ̀ so kìí ṣe pé bóyá right kan tá a tọ́lọ́mọ̀ bá fún wa táwọn àpè lẹ́jọ́ lọ́dọ̀ tani tàládájọ́ náà tí ọba dájọ́ láàrin tani àti tani. bákan náà ọlọ́wọ́n bá a máa ṣe tó bá fẹ́ léèwọ̀ lórí ara rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara rẹ̀. ó ní yá ibadi inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadhalimu. ẹ̀yin ẹrú mi o èmi fúnra ara mi ni mo ṣe ìwọ ni mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi ìwọ ni ọlọ́run yìí ṣàbòsí mo wá ṣe kẹ́ ẹ ṣàbòsí léèwọ̀ lórí tìyín náà apá kan nínú yín ọ̀gbọ́dọ̀ ṣàbòsí sápá kan o apá kan nínú yín kò gbọ́dọ̀ ṣàbòsí sápá kan torí di eléyìí ìjẹ́ tẹ́lẹ̀ yìí bá yé wa a rí i pé ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí èèyàn. kéèyàn náà gbìyànjú láti jẹ́ ẹni tí wọ́n máa kéèyàn gbìyànjú láti jẹ́ ẹni tí àwọn olùmọ̀wá ni tẹ́ máa ń kà nípa àwọn àròyìn ọlọ ẹ̀yin náà gbìyànjú láti jẹ́ pé ẹ̀ ń àwọn àròyìn tẹ́ ń kà ń kọ́ wà gbìyànjú láti jẹ́ pé ẹ̀ ń àwọn àròyìn tẹ́ ń kà yẹn ara rẹ̀ ni. ó ṣe lọ́ràn yẹn lórí ara rẹ̀ kì í ṣẹnìkan ló ṣe lọ́ràn yẹn lórí rẹ̀ ọlọ́run fúnra ara rẹ̀ ló ṣe lọ́ràn yẹn lórí ara rẹ̀ torí délé ó wá nínú hadith ilé tí imaamu bukhari àti muslim tí wọ́n gbé jáde láti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu qala qala an-nabiy sallallahu alayhi wa sallam inna allaha lamma khalaqa al-khalqa kataba kitaban 'indahu fawqa al-'arsh inna rahmati wọ́n ní anabi sallallahu alaihi wa sallam ó ní lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá dá àwọn ẹ̀dá tán ó wá kọ ìwé kan ó fi sí orí àgọ́ ọlá rẹ̀ ó kọ ìwé kan ó fi sórí àgọ́ ọlá rẹ̀ ó sọ nínú ìwé yìí pé inna rahmati taghlibu ghadabi dájúdájú àánú mi borí ìbínú mi dájúdájú àánú mi ò máa borí ìbínú subhanallah eléyìí jẹ́ àṣẹ ọlọ́run ọba wa látàrí àánú òun ni ọba tí àánú rẹ̀ borí ìbínú rẹ̀ tí ọba jẹ́ bẹ́ẹ̀ a sì wá dá gbogbo wa sí pẹ̀lú ọ̀ràn tá à ń dá lójoojúmọ́ yìí a dá wa sí ká máa mí atẹ́gùn rẹ̀ lọ́fẹ̀ẹ́ a dá wa sí ó tún pèsè àrísìkí fún wa lọ́sàn àti lóru adáwa sí nítorí ń dáa fún wa subhanallah àánú rẹ̀ ńkọ́ ó borí ìbínú rẹ̀ bó ti wá sọ ó ní pé àánú mi yóò máa borí ìbínú mi yẹnni pé bẹ́ẹ̀ ni ọwọ́ àtijọ́ gbé ya àlùkìyà àánú ọlọ́run yóò máa borí ìbínú ọlọ́run eléyìí lọ látàǹjẹ o eléyìí lọ látàǹjẹ ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الله باب راو الله باب راو اللام هي واقعة في جواب القسم والله ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الله مبورا مبورا كما كوين جو màá kó yín jọ níjọ́ gbẹndé alùkìyàmà láti ṣe ìṣirò fún yín màá kó yín jọ lọ́jọ́ gbẹndé alùkìyàmà láti ṣe dájọ́ la rayba fi kò sí tàbí ṣùgbọ́n péjọ gbẹndé alùkìyàmà ń bọ̀ kò sí tàbí ṣùgbọ́n nínú pé màá wàhálà bá ọlọ́run bá lóun kó nítorí pé àdéhùn jọ gbẹndẹ alùkìyàmẹ yawmun ya ya lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run mọjọ náà àwọn àmà òun náà lọ́jọ́ tó sọ pé la rayba fi kò sí iyèméjì nípa rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kò sí iyèméjì nípa rẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn olùwàgbọ́ òdodo Ọlọ́run bá gbọ́ lódodo kò ọlọ́run ní kò ní dé báyìí illa baghta òjijì ni ó dé. torí di eléyìí àwọn ẹni tó ṣàtakò àwọn ẹni tó ń pè nírọ́ àwọn ni wọ́n wà nínú iyèméjì tí wọ́n ń paragàdì tí wọ́n mí táwọn ò ṣé yóò dé ni ṣé ò ní dé bí ọba dé ká kúkú ṣe rere bí ọba sì ní dé ká tẹ̀síwájú pẹ̀lú ọ̀daràn wa àwọn ló ń ṣe iyèméjì ṣùgbọ́n àwọn olùwàgbọ́ òdodo wọn mọ̀ pé ọlọ́run ní ń bọ̀ ń bọ̀ náà ni làwọn ṣe múra sí dáadáa ṣíṣe ní gbangba àti ní kọ̀kọ̀ làwọn ṣe múra sí dáadáa ṣíṣe sẹ́ni tí wọ́n mọ̀ àtẹni tí wọ́n mọ̀ nínú wọn ìṣe sábòsí ni wọ́n ṣe ń sin lọ́n lójú méjèèjì gbẹ̀ndẹ̀ àlùkìyà máa ń bọ̀ o ẹ̀mẹ́jọ àtànra wa jẹ o ẹni tó bá ń tanra rẹ̀ jẹ ara rẹ̀ ló ṣe o kó o sẹ́ni kankan ara rẹ̀ ló ń ṣe o ọlọ́ni alladhina khasiru anfusahum fahum la yu'minun àwọn ni tí wọ́n sòfò ara wọn àwọn ni ọ̀gbàgbọ́ pé gbèndé àlùkìyàmà ń bẹ wọ́n pàdánù ara wọn tó o bá pàdánù ara rẹ kí ló dé tó sọ̀rọ̀ alẹ̀ fún àti wọ́nà kí ló dé tó sọ̀rọ̀ alẹ̀ fún àti mara àlùjáná wọ̀ torí pé tí o bá jẹ́ bẹ́ẹ̀ ò ní sá ìgbàgbọ́ sí gbèndé àlùkìyàmà torí jọ́ náà níjọ́ tí ọjọ́ pé tọ́mọ náà lọ ná tọ́mọ àlùjáná lọ àlùjáná tí ìbá ṣe pé yẹn bá wá pòfò ara rẹ̀ ó pàdánù ara rẹ̀ kí ló dé tó òṣìṣẹ́ lẹ̀ di ọjọ́ ọ̀nà òṣìṣẹ́ lẹ̀ dójọ́ àlùjànnà kọ́ ọmọ bá wọ náà kó lè bá ara àlùjànnà wọ̀. torí ẹ̀ ọlọ́dàkùn ọ̀hún májà wọ́n pòfò ara wa o àwọn tí wọ́n pòfò ara wọn àwọn ni ọ̀gbájọ́ ọ̀gbẹ́ndà kìyàmá gbọ́ àwọn wò pé gbèsè ayé ni a kù lẹ́yìn ìgbà tá à ń ti ń sẹ̀mí sòǹgbà tá a bá ti kú ọ̀rọ̀ parí nù nígbà a bá ti kú ọ̀rọ̀ parí nù sòǹjẹ́ tó lè bá rí bẹ́ẹ̀ àwọn pípé kan bọ̀ ìgbésí ayé ni àwọn òkú wọ́n dàbí bóòtù bí bóòtù bá ti dógùn bàjẹ́ kí náà tó fi ṣe mọ́ ká kò sí ní tá a fi ṣe so àwọn eléyìí àwọn pípé gbọ̀ torí pé wọ́n ó ẹni òní ó eni ẹni tí ó bẹ̀rù aburú tí ń bẹ ní ọjọ́ gbẹndẹ àlùkìyàmà ó ṣòfò hmm, aburú ń bẹ lọ́jọ́ yẹn o ẹnìkan ní kí ló dé ṣe mọ́jọ́ kan náà ni wáì wáì kí ló dé tá a wa náà ọjọ́ kan náà ni iná ló fi wọn wò kan ti gbésí ayé ọlọ́lọ́mọ thousands of years tó ti lọ́nu rẹ̀ ọjọ́ kan ti gbẹ̀ǹde àlùkìyàmà ọ sármàdì ni láéláé pé táǹtì ẹ̀. tí wọ́n ti máa sọ pé aburú ọjọ́ yẹn pọ̀ kí ẹ ti kọ́ tánbẹ̀ o ń lọ ní tí ò lópin. dáadáa rẹ̀ sì pọ̀ fáwọn ẹni tó bá rà àlùjánnà wọ̀ tóró náà yóò máa san ni kò ní gbẹ́njọ́ kan. dáadáa ni kọ́lọ̀ ń jarí kọ́lọ̀ ń jẹ́ ara ìdá ẹ̀jẹ̀ wa múra o ìjà múra gbogbo èèyàn tó bá ti mọ̀ pé kú ń bẹ́ẹ̀ ó yẹ kó múra alẹ̀ dé kú inú ntọ́lọ́wọ́n bá sì tún fi dá wa lágara òní pé kò jẹ́ amágbà tí ń bọ̀ nìyẹn ṣe gbọ́dọ̀ múra ikú kọ̀ọ̀kan rẹ̀ kọ̀ọ̀kan rẹ̀ pé ah, ah, ikú rẹ̀ ọba wa lójijì láti bí ọdún mẹ́ta títí ń sàárẹ̀ ẹ̀wọ̀n káwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ ń gbà mí ẹlòmíì nínú àwọn èèyàn tí nǹkan kan ò ṣe wọ́n máa síwájú ẹni tá a rẹ̀ ń ṣe kù ẹni tí ń tọ́jú aláàárẹ̀ tí ń gbómi lọ léèwẹ̀ fún tí ń bá a dáná oúnjẹ ìyàwó rẹ̀ tí ń tọ́jú ẹ̀ lójú méjèèjì orí ọ̀fọ́ ẹ̀dọ̀ ọ̀dún yóò sì kú ṣáájú ọkọ ọkọ náà á pè á ah, ṣé tí wọ́n kú ṣe dá ṣé mi lọ ẹ̀kọ́ mú lọ ó ṣe bí bóyá ẹni táwọn jọ ń gbélé ni téèyàn máa bá wí àní wọn lẹ́nìkan ṣe láìsí láì jẹ́ pààrẹ̀ sí ó sì kú ṣáájú sọ̀láàtù làásù ẹnìkan nínú àwọn èèyàn tí wọ́n ń bẹ ń tòṣù wá ní Allahu irú tó náà ń tọrọ ni ikú tí ọ̀láriwó nú tí ò sínú wọn ń gbé èèyàn ká èèyàn sọ ara lé èèyàn sọ oko pé irú ẹ wà tí kálásárì òtótó ó sì kù jẹ́ẹ́jẹ́. òní ń sọ pé tá a bá ti ṣe áṣírí tán o ká ṣe sọ láti sí lára o ká lọ sin òjòbá náà lọ kásìrì òtótó òkú bá di méjì pé ìròkú tó ń fẹ́ náà ni àti ti dé tán kì í ṣe pé ọlọ́mọdé afẹnu kọ́lé lẹ́yìn o ọjọ́ ti pé ni gbọ́ sọ bẹ́ẹ̀ bí ọ̀sọ́ bẹ́ẹ̀ ọjọ́ tiẹ̀ náà ti pé torí ikú kò ní pé báyà nọ́tìsì èèyàn pé tọ̀ sórí ikú tí ọba pọ̀ ló ṣe ọ́ sílá yìí o òwe lásán ni irọ́ lásán ṣé gbogbo èèyàn ní sínfìlà kó tó di pọ́ pa wọ́n rárá ìlẹ́ lomi yóò dùn ó ní tí wọ́n bẹ ti dọ́gba kí kó sì gbé ṣubú tí nǹkan kan ò ní ṣe mímí kan ò ní mí wàláì tí èkó torí ìdílé lẹ́yìn ẹsẹ gbọ́dọ̀ máa palẹ̀ mọ́lẹ̀ dínkù bóyá lówó dandan ni kú owó tá à ń ṣe làlà kúkú fẹ̀fẹ́ sí ìmá ẹlòmíín ní sì kò gbélé láti ìjọ táwẹ̀ ti bẹ̀rẹ̀ fóònù ní fi ń jẹ sàárì tí ọmọ fóònù ìyàwó pítọ̀ sẹ́yìn sá ti ń jẹ sàárì ibi tá a wà ní bí ó ṣe dáná là ń bá pa ó. ẹlòmíín ó jí àǹgbé ni kò ní dáa tòrówó tó rò ni kò ní ní kò sí lákọ́lẹ̀ ṣùgbọ́n kù yìí kò síbi téèyàn lè gbà yẹra fún kò síbi téèyàn lè gbà yẹra fún ìdí nìyí tó fi jẹ́ pé bàbá nílò aka ìlú òdòdó gbogbo ọ̀sán gbogbo àárọ̀ gbogbo alẹ́ láàmú palẹ̀ má de kú ọ kò sígbà tí ò lè wá mú yẹn ìgbà ewé ìgbà àárọ̀ láwà ìgbà ọ̀sán ń bọ̀ ìgbà alẹ́ ìgbà òwúrọ̀ lẹ́wà ọba kó kálẹ̀ ọ̀sán yín ìyẹn bẹ́ẹ̀ bá dalẹ́ àbí òye wa wọ́n ní ọmọ ẹni tí ó jọba lẹ́yìn ẹni tó yẹ kó jọba ní ìsìn tí ọba àsìn bá kú ní England ẹni tó yẹ kó jọba tí arábìnrin yẹn bá kú ọmọ tiẹ̀ ni wọ́n ń pè ní kíni Charles so òun náà wá bí màkàn ọmọ tí àwọn pè William tí Charles bá kú ọmọ rẹ̀ William tí Charles náà bá rọba jẹ́ ní òtún náà ti ń gbó lọ tí ìyá rẹ̀ kú ó yà á sì lè pẹ́ ní tí ò tí kú àfi táwọn náà bá ṣe bíi tàwọn ìlú kan bíi Belgium Belgium nísìnyí kò tí tó jọ mẹ́ta ọba step down kíkọ́ mọ́ wọn jọba èyí táwọn náà jẹ tó gẹ̀ẹ́dì Qatar síwájú eléyẹn ọba step down ó ní kọ́ mount tamim kó náà jọba wọn náà gbádùn ẹ̀ díẹ̀ ẹnì kì í jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ wọ́n ti fi system mi lé lẹ́nu bọ́ba kan ọba kú ọba kì í jẹ́ wọ́n ti ń parẹ́ ó kù sọ́wọ́ àwọn ọba yòókù káwọn náà ronú sọ̀rọ̀ ọba England kókókó nìyá ń di ìwọ ọmọ kékeré ni n bá kú ẹnìkan ò lè sinmi ọmọ rẹ ìyẹn Charles yẹn ó ti tó nǹkan bíi twenty years tí wọ́n ṣe interview pẹ̀lú rẹ̀ rí wọ́n ní báwo ló ṣe ń feel bí ẹni tí ń retí àtijọba tẹ́rí ètò lọ́balọ́ba ó burú ó burú torí wọn ti lọ mọ́kú ọlọ́run sì tó wà ń bẹ òní tètè kú bíi kó bí kókó kókó adìẹ lójú ayan ayan ọmọ fẹ́ káàdì òkú náà ni torí káàdì ẹni máa ṣe kí ni máa gbé ìjẹ so òun ọmọ fẹ́ bí ká pé tába jí sáyé lọ́la kan pé o ti kú sá tába ti kú pẹ̀lú ẹ̀ náà bọ́ ọbẹ̀ ok níjọ́ tí wọn náà bá ti bọ́ ọbẹ̀ ẹni tó pọ́n tún sún kàn lẹ́yìn náà ọ̀nà ọmọ ṣe kí ni kí wọn náà tiẹ̀ tètè lọ́kàn kángára tiẹ̀ náà kó kíákíá so táfẹ́ fàyọ nìsín wọ́n ní àwọn <laughs> á bí pé bóòlù ń ṣe ń fèl àtọ́dún wo ló ti wà nígbà kejì ọba ó ní wàláì ojoojúmọ́ lòún kaago òun sì tún worun orí òun funfun índi funfun ìyá rẹ̀ lọ́ba o wípé torí òun ọ̀mọ̀ báyà mẹ́bí òun lè sẹ̀mí dìgbà tó wọ́n jọba ìgbákejì ọba nípa <laughs> so wọ́n á ní tó ń bá jẹ bí ó sì rí jẹ ọmọ rẹ̀ ní ọ̀jẹ̀ lẹ́yìn rẹ̀ ọmọ rẹ tí ní ọ̀jẹ̀ lẹ́yìn rẹ̀ òun náà wá bí màkànjẹ̀ta náà bí wá ní ọmọ yìí o òun kẹta tí ọba England lẹ́yìn àwọn méjì tó ti wà ní orí line tí retí kí bàbá tiẹ̀ náà kó tún jẹ lẹ́yìn bàbá rẹ̀ lẹ́yìn náà kó wọn wá jẹ ọmọ tí mara rẹ̀ tí wọn ò mú kọ tí wọn fò nítorí wọn fẹ́ ni pé sẹ́yìn ní garanti pé ọsẹ mi àwọn ẹni tó ti wà lórí ìpèsè ní garanti pé wọn ó dìgbà náà à àníkọ́ ọba kó fàlùjánà kó fi gbogbo ilé ayé gbu gbogbo àfojúsùn kálukú kò sẹ́ni tí ò rí tán tí ì lọ. èyí tá a wá rí òun àtúní rí kan tá à lọ. náà ni ìgbà tí sàbí kan wá tó sọ fún anabi sallallahu alaihi wasallam ní mẹ́ta sáà ẹ dákun jò ní gbẹ̀ndé yẹn anabi wa ni maada a'dadta kí lọ́ọ́ palẹ́sì kalẹ̀ dé gbẹ̀ndé alùkìyàmà ọjọ́ tí ń bọ̀ òun ń bọ̀ ń bọ̀ náà ni àmọ́ kí ló ṣe kalẹ̀ díjọ́ òun ó ní a ah, kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ sọ́lá kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ ṣùgbọ́n mo pèsè ìfẹ́ tí mo ní sọ́lọ̀ ìfẹ́ tí mo ní sànàbì sallallahu alaihi wasallam ó ní mo pèsè ilẹ̀ dègbèǹdà al-qiyam anábì ní tó bá rí bẹ́ẹ̀ falmar'u ma'a man ahabba oníkálukú máa bẹ pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ gbàtọ́ ẹ̀kọ́ lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ ló nífẹ̀ẹ́ ọba ara rẹ̀ pẹ̀lú ànábì sallallahu so eléyìí túmọ̀ sí pé ẹnìkan máa ń ẹni tó làwọn náà kú kìí sùn lọ́jà ó kú náà ni torí pé wọn bá kúrí wọn kúrí ládùúgbò wọn kúrí ládùúgbò kọ́. náà kan wọ́n ṣe bí ọjọ́ kan nu ó kúnjọ́ kan kí là ń ṣe ilẹ̀ àwọn ni ronú páwọn òkú tó máa ń sọ̀rọ̀ ọkú lọ ẹ̀dá gbòwúrọ̀ tí ìyá kò tí ì ní yá o ìgbà ọ̀sán gan àwọn òbúkọ ẹ̀ ìgbà àwọn òbúkọ ìgbà òru lọ́ọ̀kù òkú náà ni ẹnìkan ní lédè haúsá wọn ni ọlọ́run jẹ́ ká rí wọn á nìjọ ọlọ́run kò tún kárí ti bàdémbàdàdà lẹ́yìn ẹ̀mí lẹ́yìn ẹ̀mí lẹ́yìn ẹ̀mí ìjọkàn ni ọ̀tàn àbí ni ìjọkàn ni ọ̀tàn eléyìí túmọ̀ sí pé á sẹ̀mí á sẹ̀mí á sẹ̀mí o kò sí ọ̀tàn ìjọkàn náà fún wàá máa ṣàkáǹtì fúnra rẹ èwo ni mo ṣe lónìí tí mo fi ń retí àlùkìyàmù èwo ni mo ṣe lónìí tí mo fi wá kí wọ́n bá ń dín ẹrù ẹ̀ṣẹ̀ yìí kù bó mo ṣe ń tọrọ àforíjìn sí nítorí páàkù tábà ti kú kò sẹ́ni tí ò ní wù pé kí wọ́n dùn padà kí wọ́n lọ ṣàtúnṣe kò sí ẹni náà nù wa torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń bàjẹ́ fúnra wa báyìí àtún àlùkìyàmù àwa yóò wúyàn pé kódà kó ṣe rákà méjì ẹ jẹ́ kí n lọ ṣe nílé ayé èyí tí ní ronú nǹkan mí bẹ̀ jọ lọ́n lọ àmọ́ gbogbo tá à ń ṣe ní sin kọ́ ẹ̀mẹ́yẹ ronú ẹ̀mẹ́yẹ ronú ẹ̀nu mi ń ṣe sọ́láàtì ń ronú kí lòun fi sínú ẹ̀nu mi ń ṣe sọ́láàtì ẹni tó jẹ́ lówó bó lòun ó ṣe rí tóun tẹ̀ fi ra gbogbo irú àwọn ronú àlè sẹ́kù ẹni tó bá kú. yóò máa bẹ lọ́run pé bíi kó kóun padà tóun sì rákà méjì tóun ní ronú kan mí bẹ̀jọ́ lọ́n lọ gbà yóò wá làárọ̀ dúró àyè tọ́lọ̀ fún wa ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ ọ̀wà láwọn gan o àyè tọ́lọ̀ fún wa pọ̀ gan wákàtí mélòó ní bẹ́ẹ̀ ní ojúmọ́ kan tọ́ mélòó wá ní bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ mélòó ní bẹ́ẹ̀ nínú oṣù mélòó ní bẹ́ẹ̀ ní ọdún ẹ máa fi kún pé mi ogun lórí dáadáa èsì kẹ́mi ọkàn gùn lásán bánzá kẹ́mi ogun lórí dáadáa torí tó bá gùn ẹ̀mí ẹlòmíì ogun torí kíyà rẹ̀ ó lè gùn lálùkìyàmù torí pé bó bá ṣe pẹ́ lẹ́nu ìwà àkàsí bẹ́ẹ̀ ni ó ṣe pẹ́ nu náà sí tó bá jẹ́ mùsùlùmí nù tó kú lórí ìsìláàmù àmọ́ àwọn kèfèrí yẹn gbàtọ́ pé kèfèrí náà ní í ṣe tó bá tún kú lórí kèfèrí khalidina fiha abadan. ọlọ́run tó fi kún pé abadan láìláì náà lọ ń gbọ́ o ọjọ́ tó gba islam ọjọ́ tó gba ọjọ́ ń lọ o ọjọ́ ń lọ sọ́wọ́n pọ́ọ̀rẹ́ rẹ ẹ̀rọ ti tẹ́lẹ̀ wọn lásìdẹ́ǹtì ó kú lánàá ìwọ náà you don't know how you go ọjọ́ tó ronú pé àdàkọ má tan rẹ jẹ ọlọ́ni ẹni tí ó ara rẹ̀ náà nígbàjọ́ àmọ̀ tí bá ti sa ìgbàgbọ́ síjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ńtọ́ dájú ní pé kò ní gbọ́ lọ́n gbọ́ láyé torí kí ló ń bẹ̀rù Islam kíni kíni wá kí ló fẹ́ rí nígbà tó ti jẹ́ pé kò ronú pé ìgbẹ́ni kan ń bọ̀ tí wọ́n ṣe sírò kí á ní wá pẹ̀lú ما سكن في الليل والنهار وهو السميع العليم tọ́lọ́wọ́n ọba ní gbogbo nǹkan pátá tí ń bẹ nínú òru àti tí ń bẹ nínú ọ̀sán gbogbo tí ń gbé nínú òru gbogbo tí ń gbé nínú ọ̀sán tọ́lọ́wọ́n ọba ní kò sí nǹkan kan tọ́bọ́ lábẹ́ pé tọ́lọ́wọ́n subhanallah ah, a ọlọ́run bá yí gbajú bá ṣe lérò lọ kò sí nǹkan kan tó bọ́ lábẹ́ gbogbo abẹ̀mí pátá tí ń bẹ́ nù tí gbogbo wọn pátá ẹrú ni wọ́n jẹ́ fọ́lọ̀ ẹ̀dá bá dá ni báwo ni fún tí wọ́n jẹ́ dàtọ́ dá ní ó lè yarí mọ́ ọlọ́run lọ kọ́ bọ́ lábẹ́ àkóso ọlọ́run kò sí wàláì nítorí wu ọlọ́run ọba ló lè fi kálukú ṣe àrà tó bá sì wù ló lè fi kálukú dá la ilaha illa hu kò sí ọba míì tó tọ́ láti fòdòdó jọ́sìn fún àyàfi òun nìkan. wa huwa bẹ́ẹ̀ ni ìgbà tó ṣe pọ̀ ń lọ ní gbogbo nǹkan ó ń gbọ́ ní tí gbogbo nǹkan ń sọ kí gbogbo nǹkan yà lọ bẹ̀rù ọlọ́run ìdẹ́rù bani lélẹ́yìí o ó ń gbọ́ ní tí gbogbo nǹkan ń sọ ìwọ tó yẹ pé èèsọ e rere ìwọ tó yẹ pé èèfọ e rere lẹ́nu ọlọ́run ọba ń gbọ́ gbogbo ń ń sọ èyí tó ní kọ̀kọ̀ èyí tó ní gbangba èyí tó gbóhùn sókè wí kò sí ètò ọlọ́run ọba ògbó. torí ẹ bẹ̀rù ọlọ́run o torí ọba yìí òun ló ní ọ́ ló ní gbogbo nǹkan ọ̀ nta gbọ́ gbogbo nǹkan sọ. bákan náà ìsinilọ́kànbalẹ̀ ní fáwọn olùwàgbọ́ òdodo pé ọlọ́run ọba ń gbogbo nǹkan sọ àti gbogbo kíké táǹkì alukurani ọlọ́run ọba ń gbọ́ ní gbé. àti gbogbo Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ń gbọ́ àti gbogbo dáadáa tá à ń sọ àti gbogbo àtúnṣe tá à ń ṣe láàrin àwọn èèyàn àti gbogbo ẹ̀ lọ́lọ́run bá ń gbọ́ àjẹpọ̀ àkú oríire àti gbogbo tẹ̀síbíyì gbogbo ẹ̀ lọ́lọ́run bá ń gbọ́ ládàá wa ń bẹ ìdẹ́rùbani ni ìfinilọ́kànbalẹ̀ tún ni ìdẹ́rùbani ni fáwọn tí ń sẹ́lọ̀ ìfinilọ́kànbalẹ̀ ni fáwọn tí ń tẹ̀lé tọ́lọ̀. alẹ́ àlìyìn olùmọ́ni o. Ọma gbogbo ṣíṣe àtàìṣe gbogbo gbogbo ṣíṣe àtàìṣe àwọn ịda rẹ̀ ko sí ìtì ọma gbàtẹ́ ọma ọmọ gbàtẹ́ ṣe ọma gbàtẹ́ ọma ọmọ gbàtẹ́ rúra ọma ètò ṣe ọmọ ètò ní ṣe ọmọ torí al-alim wọn kì í pè yàn ní alim. ọlọ́run ọba nìkan ní jẹ́ al-alim àmọ́ lè pè yàn ní al-alim olùmọ̀ al-alim sẹ́rí yàtọ̀ àmọ́ lọ́n al-alim ọlọ́run ọba sùn ròyìn ara rẹ̀ pé alimul ghaib irú alim yẹn alimul olùmọ̀ nípa àkọ́kọ́ ọ̀nbẹ nínú ìròyìn ọlọ́run alaalim alaalim alim al-ghaibi àmìyàn wọn gbọ́dọ̀ pọ ní alaalim wọn lè pè ní alaalim olùmọtọmọ lẹ́yìn ìgbà tí ọmọ olódo tí ò tún ní padà màmá ń gbọ́ ọba yá olódo àmọ́ lọ́hùn alaalim olùmọ táìmù síwájú ìmá rẹ̀ títí tán sì ní dé bá ìmá rẹ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ́mù bá ròyìn ara pé alimul ghaib òbí ẹnìkan dá tó lè bá jẹ lọ́n ti pé alim lọ́lọ́run ló ń bẹ̀rù eléyìí jẹ́ báwọn. Al-Alim olùmọ̀ni nípa gbogbo nǹkan o kọ́dà tí ń bẹnu gbá ìyàwó ọlọ́mọ o èyí tá a ṣe ń kọ́kọ́ ọlọ́mọ o kò sí ní tá a lè gbé pamọ́ fọlọ́n. ní wọn sọ fún ọ pé sọlẹ fọlọ́n búra sọlẹ fọlọ́n búra àgbàdo sọ pé mo nífẹ̀ẹ́ yín wọn sọ fún bàbá rẹ bẹ́ẹ̀ bàbá rẹ wá ní sọlẹ fọlọ́n búra pé o nífẹ̀ẹ́ mi dénú. na màá búra tó lè sọlọ ń búra màá bò sọlọ búra màá nàní sọlọ búra mm, ẹ dákun sàlù àlà tẹ ìbúra tó ní ìdàlù àlà ni fẹmọ pé ìmánì ń bẹ pẹ̀lú rẹ nu ìmánì ń bẹ pẹ̀lú ẹ tóró ó ti mọ tó ń bá búra lórí irọ́ Ọlọ́run máa pé ntí sàlùwà láhùn tó bá túlẹ̀ tó ní rí ma ó dìgbà tẹ́ bá gbàgbé ọ̀rọ̀ àmì ìtọ́mọ̀ yìí pé onífẹ̀ẹ́ yín dẹnu lódodo wọn á ní kó fọlọ́n búra ní wàláhì tó kálọ̀sì anábì sallallahu alaihi wasallam ni ẹni tó máa ti fọlọ́n bá búra fún kọ́gbà ẹni tí wọ́n bá fọlọ́n búra fún tí ó bá gbà kọjá mọ̀ kankan lọ́dọ̀ ọlọ́ sọ́pọ̀lọpọ̀ kankan lọ́dọ̀ mọ́ báyìí wọ́n ní wàláhi tàlá ni ẹ̀ẹ́dẹ́ ni wàláhi tàlá la hawla wàlá quwwata sọ́dà abẹ́ anabi ni man hulifa lahu billahi falyaqbal wa man lam yaqbal falaysa min allahi fi shay ẹnikẹ́ni tó bá fọlọ́n búra fún kó gbà o ẹni tó bá kọ̀ láti gbà kó jámà kankan lọ́dọ̀ lọ. tò pé wọ́n fọlọ́n búra fún wa àìgbà. ọ̀pọ̀lọpọ̀ ti di ẹni tí ọ̀já mọ̀ kankan lọ́dọ̀ lọ ẹja túbà lọ sọ́dọ̀ ara àwọn ọ̀ràn tá à ń dátà ìfura náà nù ẹja túbà lọ sọ́dọ̀ lọ yóò sì forí jìn wá. ọlọ́run bá máa ń rẹ kankan pamọ́ sí kedere lọ́hàn. ọlọ́run bá wa anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi tó ṣe tọ̀wọ̀hídì lọ́lọ́run fi ràn ó sì paláṣẹ pípé pípé àwa náà lọ sídìí tọ̀wọ̀hídì. ó ní kò lè aghayra Allahi attakhidhu waliya fatiri as-samawati wal ard. ǹjẹ́ sọ fún wa pé ǹjẹ́ ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run lẹ́ kí n mú lálágbàkàyà bíi ǹjẹ́ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run lẹ́ ń fẹ́ kí n mú lẹ́ni tèmi tí ọjà láránṣẹ́ fún mi. fàtírí sàmáwáti wal ard ọlọ́run ọba tó ṣe pọ́n ló ṣe ló pilẹ̀ ṣẹ̀dá àwọn sámà àtìlẹ̀ sẹ́lòmíì tó yàtọ̀ sí lẹ́ ń fẹ́ kí n mú lálágbàkàyà bí sẹ́lòmíì tó yàtọ̀ sí lẹ́ ń fẹ́ kí n mú láláránṣẹ́ bí ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run lẹ́ ń fẹ́ kí n mú lálàfẹ́yìn bí ẹsẹ̀ kèmí náà sórí ibú ọlọ́ni ká nàbí ọmọ àbèrè bẹ́ẹ̀ gẹ́gẹ́ bọ́lá ohun tó ṣe sọ nínú àyà mi qul afa ghayra Allahi ta'muruni a'budu ayyuhal jahilun sọ fún ẹ̀rẹ́ anabi Muhammad sallallahu alaihi wasallam pé sẹ́lómi ìtọ́ yàtọ̀ sọ́lọ́ ń lẹ́fẹ́ máa pa mí láti kí máa sìn ẹ̀yin aláìmọ̀kan wọ̀nyí. ẹlòmíì tí a tó sọ́nà lẹ́fẹ̀ẹ́ lásẹ̀kẹ́ sí ẹ̀yìn aláìmọ̀kan wọ̀nyí aláìmọ̀kan ní pe ní lọ sí ká sìnkà míì tó yàtọ̀ sọ́nà. eléyìí túmọ̀ sí pé àwọn alárànṣe kan a sì lẹ́nìkan tọ́tọ́ ká fòdodo jọ́sìn fún àfitání Allahu Rabbul Alamin. eléyìí ìbéèrè bá ní obìnrin wọn kò ní ìbéèrè àtakò ni kò lè ṣeé ṣe pẹ́lú míì tó ọba tó ṣe pọ̀ ló ṣẹ̀dá sánmà àtìlẹ̀ sẹ́lómi tó ayọ̀tọ̀ sínú hamasi rárá o ọba tó ṣe pé onìkan ló dá wà ọba tí ò lórogún sẹ́lómi tó ayọ̀tọ̀ sínú hamasi ọba tó ṣe pọ̀ ló pilẹ̀ ṣẹ̀dá sánmà àtìlẹ̀ ó ṣẹ̀dá wọn nígbà tí ò sí nǹkan kan tó wọn rí dábàá pé torí inú tó fi ṣẹ̀dá wọn bẹ́ẹ̀ tó ń lọ yẹ kí n máa sìn òun lọ yẹ kí n múlá láhàn ṣe àbí nǹkan míì tó yàtọ̀ láṣẹ ọlọ́run ló yẹ ká mú lẹ́ni tá a máa sìn ń ló ká mú lálàrán sí. وهو يطعم ولا يطعم الله ọba yìí yòtọ́ìmù olóńbọ̀yàn olóńbọ̀ àwọn ẹ̀dá rẹ̀ wàlẹ́ yòtọ́àm ẹnìkan kì í bọ̀ ọ́n subhanallah gbogbo wa pátá à ń jẹ ni lọ́dọọlọ lọ́dọọlọ là ń ti jẹ ẹ wá àwùjọ tá à ń ti ń jẹ ọlọ ń sí ni àbí ń dínkù sí ọlá ń tún pọ̀ sí ọba ló ń yẹn ló ń gbogbo tí ń jẹun kò kan kò sí nǹkan kan tí ń àti pé kìí mu inna Allaha huwa ar-razzaqu dhul quwwati ọba lọ́ba tí rọni alágbára ó ní má uridu minhum min rizqin wa má uridu an yut'imun èmi ò tọrọ àrísìkí kan lọ́dọ̀ yín o ń tọrọ lọ́dọ̀ yín pé kẹ́ ẹ pèsè kankan fún mi kẹ́ ẹ rọ̀ mí lọ́rọ̀ o ń sì tọrọ pé kẹ́ ẹ fún mi lóúnjẹ o subhanallah torí di eléyìí wa huwa yut'imu wa la yut'am ọba tí ń fún ní jẹ ọba tí ń fún ní mu tẹ́nìkan kìí sì bọ́ òun. òun lọ́ba ọlọ́rọ̀ tí ń rọ àwọn ẹ̀dá rẹ̀ lọ́rọ̀ láì jẹ́ pé wa dábàá pé ń rọ̀ wá lọ́rọ̀ ká lè dáko fún dábàá pé ń rọ̀ wá lọ́rọ̀ ká lè fọṣọ fún àbí ń rọ̀ wá lọ́rọ̀ ká lè bá a lọ bá ara insa ọ̀dá wa nǹkan kan àfikún nínú kìrá kan. wa huwa yut'imu wa la yat'am. kìrá alákọ̀ọ́kọ́ wa huwa yut'imu wa la yut'am. òun ló ń bọ́ àwọn ẹ̀dá rẹ̀ ẹnìkankan kì í bọ́ òun nínú kìrá mi wa huwa yut'imu òun ló ń bọ́ àwọn ẹ̀dá rẹ̀ wàlẹ́ ayọ́pọ̀ ohun etí ẹ jẹun dábàá pé ẹnìkan pé à ń bọ̀ gbogbo kìrá méjèèjì náà ló ṣe déédéé pé ọlọ́run ọba ló ń bọ́ wa ẹnìkan kìí bọ́ bíbọ́ ẹ̀wẹ̀ wàlẹ́ ayọ́pọ̀ àwọn kìí tiẹ̀ jẹun kìí tiẹ̀ jẹun lọ́ba tán ẹnìkan ní olúwa o inú tó ń jẹ ni ó fún wa o Eh? inú tó ń jẹ ni fún wa báwo kì í jẹun pọ̀ ọmọ ọlọ́run ọlọ́run ọba kì í jẹun ọlọ́run ọba kì í mu wá ní báwo ló ṣe ń exist ah òun gan ló ní existence ìwọ tiẹ̀ wọ́n yọ ọ lónìí níjọ bátìrì bá ti jó tán fa pọ̀ dára alẹ̀ ló kù ṣùgbọ́n ọlọ́run ọba wa kì í jẹun o. eléyìí jẹ́ báwọn ó wà nínú hadith láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n lẹ́nìkan nínú àwọn ansar nínú àwọn tó ń gbé o pe anabi Muhammad sallallahu alayhi wa sallam láti wá anabi sallallahu alayhi wa sallam kìí ṣe parí anabi ẹ̀hìn ìjọba jẹ pé ẹ máa pa ẹ náà àwọn ọmọ kí ọba dá tẹ̀lé ṣùṣùwọ́n ànábì sallallahu gbogbo sàábé wọn ò ní fẹ́ fànábì lẹ̀ lónìí kan torí pé nínú títẹ̀lé ẹ̀kọ́ wà ń bẹ̀ torí pé láàrin ìgbà tó ń lọ àyà tuntun lè sọ̀kalẹ̀ láàrin ìgbà tó ń lọ ìṣẹ̀lẹ̀ kan lè ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ dájọ́ gbogbo ìdínú tí wọn fi dẹ́yìn lẹ́yìn rẹ̀ tí máa ń ti lọ ibì kan wọ́n tẹ̀lé náà ni àyàfi tí wọ́n bá ń lọ sí gbọ̀nsẹ̀ wọ́n sìn débi kan wọ́n dò ó nígbà tó bá gbọ̀nsẹ̀ tán wọ́n tún tẹ̀lé iná lọ́fà ni wọ́n tún fi ròyìn fún wa báwo ni ṣe máa gbọ̀nsẹ̀ gan subhanallah. tọ́ àwa jáde pẹ̀lú anabi sallallahu alaihi lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam jẹun tán tó fọwọ́ rẹ̀ méjèèjì ó ní alhamdulillahi alladhi yut'imu wa la yut'am. gbogbo ẹ̀yìn tọ́lọ́run ọba ni o ọba tí ń fún ní jẹ tóun kì í jẹ àwa tí ń fún ní jẹ kì í wa manna na ọba tó pé ìdẹ̀ra lé wa lórí tó fi wá wa at'amana wa saqana ó fún wa jẹ ó tún fún wa gbogbo ń tọ́ da ló fojú wa o gbogbo ń tọ́ da الحمد لله غير مودع ولا مكافئ ولا مكفور àwọn ń fi ọpẹ́ fún Ọlọ́run ọba o láì jẹ́ pà ń dágbére fún pàtó ní dúpẹ́ fún ọmọ látò ní lọ o à ń sì ń dúpẹ́ fọ́lọ́run lẹ́ni tí ò lè san ẹ̀san oore tó ṣe fún wa à ń sì ń dúpẹ́ fọ́lọ́run lẹ́ni tí ò ṣàìmoore wala mustaghnan à ń sì ń dúpẹ́ fọ́lọ́run lẹ́ni tí ń ṣàfihàn pé a rọrọ a rọrọ kúrò nínú àánú Ọlọ́run tá à ń wà alhamdulilayi lẹ́dí ọ̀pọ̀ amínà amínà pààrọ̀ àwọn adúpẹ́ fọlọ́wọ́n ọba o ọba tó fún ajá nínú oúnjẹ o ó sì máa ṣàdúrà nù tó bá jẹun àbí òye wa ó sì máa ṣàdúrà nù torí ẹ̀ adúpẹ́ fọlọ́wọ́n tó fún wa lóúnjẹ jẹ wasakọ́nà amínà ṣọ́rọ̀ tó fún wa mu nínú omi wàkàsánà amínà lórí ọba tó fẹ́ wùsùn wa lọ́rùn tí òjò á máa gbé hòhò. وهدانا من الضلال وباتوفي أمنا تجاسنا وبصرنا من العمى تفواني نراري تسوى لفجو وفضلنا على كثير ممن خلق تفضيلا تفوى لولا تجلو أريد بقوة دا lájùlọ tọ́ hàn alhamdulillahi rabbil alamin adúpẹ́ fọlọ́wọ́ gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́ bá ọba gbogbo àgbà ńlá yìí. níta nílò mbẹ nípa nàbí sọ pé alladhi yut'imu wala yut'am ọba tó ṣe pé yìí máa fúnni lóúnjẹ jẹ ẹnìkan kì í fún ẹnìkan kì í bọ torí ẹ tó máa pẹ́ nìkan náà bá pè wọ́n náà kíkọ́ wa jẹun lé o àbótí ẹ̀fọn olóúnjẹ ní ń ọba ti rí gbẹ̀ǹ tó bá fún yàn nírú fún bùn yàn ní nǹkan ìwọ náà ò ju agbára rẹ lọ ṣùgbọ́n ìfẹ́ ni látàrí pé ń bọra yín lẹ́bùn ìfẹ́ wà anabi sallallahu alaihi wasallam sọnù hadith alhassan peter tahabu ẹ máa bọra yín lẹ́bùn ẹ nífẹ̀ẹ́ ara yín yìí ṣe pé kan máa bùn wọn jojúmọ́ ìwọ náà on return wọn bùn lẹ́bùn gbà kẹ́ ẹ ara yín ẹnìkan á gbóúnjẹ ọ. ọwọ́ asọ̀nù dododo wọn ni ẹ èlùbọ́ lásán èlùbọ́ láàmú wà mú ni òfowó ọbẹ̀ ń bẹ̀ wọ́n ti pè ti tún máa fi bí ẹran bí ẹja òfowó kí náà ń yẹn ẹni amóore ní í ṣe ti tó máa ṣe wá lórí báwọn pápá oúnjẹ kọ́ máa sọ pé akala ta'amakumul abrar àbí afṭara 'indakumus sa'imun wa akala ta'amakumul abrar wa sallat 'alaykumul malaika àdúrà yìí anábì kọ́ wa máa ṣe gbogbo ẹni bá fún wa lóúnjẹ jẹ nígbà tó bá jóúnjẹ yẹn wọn máa sọ pé aftara indakum as-sa'imun ọlọ́run jẹ́ káwọn aláwẹ̀ ọmọ sínú lọ́dọ̀ yìí ẹ̀wọ̀n pé tá aláwẹ̀ bá sínú lọ́dọ̀ rẹ̀ ọgbàrú ládàá rẹ̀. wa akala ta'amakum al-abrar àwọn ẹni rí lẹ́ẹ̀ máa rí jẹ oúnjẹ yín ẹni gbó ní jẹ oúnjẹ ńlẹ̀ yín. wa sallat alaykum al-malaika àwọn màláíkà

gbogbo ẹni tó bá sọ̀rọ̀ fún ọ tó ṣàdúrà fún báyẹn wọn náà ti sánà kó orí ọjẹ tiẹ̀ ẹni tó sì ṣàdúrà fún báyẹn ó dájú pé àwọn orí yẹn náà jẹ tiẹ̀ náà yóò sì ṣe sábàbí kó náà tún rí ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún orí mi torí pé ẹni tó bá sèyàn lórí kan ó ti sánà kọ́lọ́run tún sínú ẹgbẹ̀rún mi fún náà ilé ìjẹba àwọn. sẹ́lómi tó yàtọ̀ lẹ́sẹ̀ẹ́ kémi ọmú ní alárànṣe ni rárá o rárá o ọlọ́wọ́n ọba nìkan lèmi ọmú lálárànṣe o torí ọlọ́wọ́n ọba yìí olọ́ba tí máa bọ́yàn tẹ́nìkankan kì í ṣe kíni tẹ́nìkankan kì í bọ̀ ọ́. qul inni umirtu an akuna awwala man aslam sọ fún ẹ̀rẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n pa mí láṣẹ pé kí n jẹ́ àkọ́kọ́ ẹni tí ọkọ̀ gba islam nínú ìjọ yìí nínú àlùmọ́ yìí tá a lọ mùsùlùmí anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ dákun ta ló tiẹ̀ fẹ́ síwájú rẹ̀ ṣe islam nínú ìjọ tiwa yìí kò sí tóró náà ni ọlọ́run fi islam rán sí wa sọ fún wa pọ́lọ̀ ń pa mí láṣẹ an akuna awwala man aslam àkọ́kọ́ ẹni tó kọ́ gbà fàfọ́lọ̀ islam yàtọ̀ sí gbogbo nǹkan míì táwọn èèyàn bá ń ṣe ìwọ náà lọ ronú rẹ lónìí kó yí ọ dáadáa islam tẹ́rí yẹn wọn ò tara orúkọ ẹnìkan kírẹ́ẹ̀tì ẹ̀ wọn ò tara àlù kan yọ wá bẹ́ẹ̀bi nasara fẹ́ràn kékeré nasara látara nasira ìlú nasira tí anabi isa salam ti wá nazareti ni fi ń pè wọ́n nasara ìgbà táwọn sì tún wó sùsùn wọn láwọn ò kọ yẹn àwọn ń wọn ní kíni christian ìyẹn ni kí wọ́n fi ra wọn tì sára christ ìyẹn ni pé táwọn ń sọ tí christ create ni so bẹ́ẹ̀ lẹ́rìí àwọn ẹ̀sìn púpọ̀ orúkọ wọn yóò máa bá tàwọn ẹni tó dá lẹ̀ mu kìnnìkan amadiya amadiya ta ni wọ́n fi tì sí lọ́dọ̀ ẹ̀ẹ́n kìnnìkan bùrẹ́láwíyà àwọn náà fi tì sára ọ̀gá wọn bùrẹ́là tìjàníyà tìjàní kádìríyà kádìrí àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n islam ta ni wọ́n fi tì sí lọ́dọ̀ islam ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn pé asọpasọsẹ̀ sílẹ̀ àmọ́ kìí ṣe fún yàn ó fọlọ̀ ìtumọ̀ islam nù tọ́mọ tútù kùtù islam ni al-istislam lillah al-inqiyad lillah kéèyàn jẹ́ pé èèyàn sọpasọsẹ̀ sílẹ̀ fọlọ̀ ni wọ́n ń pè ní islam kìí sì ṣe pé kọ́ sọpasọsẹ̀ sílẹ̀ bí ẹni tí wọ́n mú lójú ogun kìí ṣe lẹ́yìn ni wọ́n gbà lérò pẹ̀lú islam ìsọpásọsẹ̀ sílẹ̀ ni pé àṣẹ ọlọ́run tọ́lọ́run ṣe pa ọ́ ọ́ tẹ̀lé ìtọ́lọ́ ni kò má ṣe wàá jìnnà sí ìtumọ̀ ìsìlámù ìsìlámù. yẹn ni kọ́lọ́run ní pọ́ láti kọ́ ọmọ ayiri rẹ̀ wò pé ṣé eléyìí náà ó sì mú àbí òní mu ò tí ì ṣe ìsìlámù. a ah, èmi ò lè pa eléyìí tí o ò tí ì ṣe ìsìlámù. ìtumọ̀ ìsìlámù ni àwọn mùsùlùmí ìtọ́lọ́run bá ní kí wọ́n ṣe wọ́n máa ṣe ìtọ́wá ní kí wọ́n má ṣe wọ́n jìnnà sí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí ó bá máa tẹ̀lé àṣẹ Ọlọ́run á sọ pé ṣé mùsùlùmí sì ni wọ́ ṣé mùsùlùmí ni ọ́ ọ̀yọ́ zaka ṣé mùsùlùmí ni olówó hajj náà lẹ́sìn máa gbọ ẹni tó bá lówó tó lè gbé lọ sí Mẹ́kà ọlọ́láṣíà tó lè gbé lọ sí Mẹ́kà ọ̀nà clear kọ̀ lọ sí Mẹ́kà kọ́sẹ̀sà nínú kó kún Yahudi àbí kó bákan náà ẹni tó lówó tí ọyọ zaka láyé ń bí anabi sallallahu alaihi ni á gba zaka lọ́wọ́ rẹ̀ á gba ìdajì dúkìá á sì e. nítorí pé kò tó bá lódodo mélòó lọ́lọ́ ní kò yọ one over forty ó ti wá pọ̀ jù thousand one thousand ó wá ah one thousand tó one thousand yẹn yóò sì mú kí parun ó gbogbo fọ́ọ̀tì kálukú ọba sinmi. ọjọ́ mùsùlùmí ọ̀gbà àwẹ̀ irú mùsùlùmí wo ni ọ́ torí pọ̀ sọ̀rẹ́ńdà fọlọ́ ni. mùsùlùmí ló ń pera rẹ̀ pé ṣe sọ̀lẹ́à kí lásọ ó ti di káfíìr torí pé ìtumọ̀ islam nìyẹn ntọ́lọ́ ni kò sí ọgbọ́dọ̀ ṣe tó o bá ṣe o ti fa fáìlì rẹ̀ ya o tún wá bómi. náà kí tó bá yẹ alásán tí ò bómi alẹ́ lẹ́yìn torí de ilé ẹjẹ ká bẹ̀rù Ọlọ́run o Islam ni ẹhìn Ọlọ́run ló nìkan ni kò sìn ọgbọ́dọ̀ ṣẹbọ sọ nínú ìjọsìn ọmọbẹbọ ọmọ ọlẹbọ kéékèèké ni ó yẹ ṣe mùsùlùmí kò ṣẹbọ kéékèèké kò sí ní ńláńlá gbogbo ẹ̀ mùsùlùmí ọgbọ́dọ̀ sí. ìtumọ̀ Islam ni jama Ọlọ́run pa mí kí n já kọ́kọ́ ẹni tó gba Islam nínú ìjọ yìí. wala takunanna minal mushrikin ọlọ́run tún pa mí láṣẹ pé n gbọ́dọ̀ jọ́ka nínú àwọn ọ̀sẹ̀ bọ islam nu mùsùlùmí kan àgbọ̀dọ̀ sí ndí àṣẹ bọ ẹ bọ kọ wọn ti ṣe ọwọ́ ni à tó ń bá gbéjà làbí òun sókè ní sèǹtẹ́rì ẹrú ọ̀bà gbogbo yín à sí sókè kárì ká tètè fún ọ ní sáǹpù ọ̀nà ibi tó gbà ọ̀daràn ọwọ́ àṣìlá bábá bàǹtí ogun á pè kí ni babaláwo ọ̀nà ọlọ́gbà ọmọ síláṣí ẹlẹ́wẹ̀rẹ̀ jáde torí islam kò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́ bọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́ bọ̀ ọ gbọ́dọ̀ jọ́kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ gbogbo ń tọ́ bá gba line àti street ẹ bọ mùsùlùmí ò ní gbà bẹ̀. ìdí inú dáhùn sí máa ké lójoojúmọ́ má jẹjẹ kújẹ má mú kó mu má gbàgbà kúgbà má lòlòkulò má wọ ẹgbẹ́kẹ́gbẹ́ torí gbogbo ohun tí wọ́n bá ti pè lẹ́ẹ̀mejì báà nu Yorùbá sẹ́mi pé kódà Hmm? ìmú kò mú ìṣe kò ṣe ìrìn kò rìn ìwò gbogbo nǹkan ọ̀dà jẹkújẹ ẹgbẹ́kẹ́gbẹ́ subhanallah ìlòkulò gbogbo yẹn gbé ọwọ́ sórí tébù báyìí kan á àti ẹ̀gbọ́n tó ká yìí eléyìí ń kọ́ wọ́n á ní à <laughs> ìsọnù ìsọnù ìsọgbóná sẹ́yìn mọ̀ pé wà látẹ̀kùnánà minal mushrikin tọ́lọ̀ ló ní ká máa fi irú ẹ̀sìn sọ mọ́jọ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ẹ́bọ̀ nìyẹn. لأنك جعلت ما ليس بسبب سببا فتكون مشركا شركا أصغر وإن اعتقدت أن الحفظ إنما يكون بذلك فأنت مشرك شركا أكبر tó bá jẹ́ kí n tó gbà lérò ni pé kíní yẹn ni ó ṣe sábàbí tí sọ ọlọ́run fi dé wá bọ́ ọ ti ṣẹbọ sọ́lọ̀ lẹ́bọ kékeré tó o bá túbá tó fi kú ò ní wà lìdáná tààràtà ọlọ́run ló mọ iye ọgọ́rùn-ún ọdún tó lè lò nùnà ọlọ́run ló sì mọ iye ọjọ́ tó lè lò ọlọ́run ló mọ iye oṣù tó lè lò iye wákàtí tó lè lò bọ́ bá ṣe wù ni torí kò ní sórí jẹ ẹni tó kú lórí pé ń ṣe bọ́ọ̀sì àmọ́ tó bá jẹ́ tí òsì túbá kó tó kú àmọ́ tó bá ké ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ kò tó ẹ bọ́ ò wá rántí túbá tó fi kú tó bá wò lè forí jẹun pé kọ́ lọ àlùjáná tààrà. àmọ́ lérò pé o kàn gan ni sọ ó ti di ọ̀sẹ̀ bọ́ ńlá wala takunanna minal mushriki má jọ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ́ ó ń dè kún dín níbi bàá ó tún sì kan kọ́ bí mírọ̀ mọ́tò rẹ̀ ẹ̀wọ̀n káwọn míì tẹ̀sùbá tí kò nípìlẹ̀ làwọn fi ń kọ òun náà dá o ẹnìkan tí wàá fi òfì síbẹ̀ pé kẹ́ni tó mí wò ń fi ó fi ń ṣe ó fi ń dára ẹlòmíì ìdí rẹ̀ gbogbo dè má yóò ẹnìkan tí ẹ tún kó wá ní bẹ́ẹ̀ máa ti ń jáde kálukú ó mú kọ̀ọ̀kan ó yẹ kẹ́ ẹ máa dira ẹ̀ ń pa àwọn àṣà bàbá àwọn ru àwọn bàbá ńlá àwọn à ah, wọ́n ì jáde lásán wọ́n máa dira ni ẹ̀yin náà máa dira ìfúnpá ni tìdí ni àtọ́lá ni àgbémì ni áá ah, ah. wàhálà àtọkùn náà nàmí nàmí mùsùlùmí májọ kan náà àwọn ọ̀sẹ̀ bọ́ májọ kan náà àwọn ọ̀sẹ̀ bọ́ ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó. ẹgbẹ́ dánrídánrí ẹgbẹ́ ọ̀daràn ẹlẹ́bọ lóògùn adigbọ́tifá gbogbo ẹ̀ náà gbogbo àwọn ẹgbẹ́ òfin orí wọn máa fi ṣe wala takunanna minal mushrikin. ìmọ̀lẹ̀ ti ń bọ̀ orí tí ò sí nǹkan mo tiẹ̀ ní lọ́ọ́ wo kí n fi kí n fi rántí ọlọ́ọ̀ni ọ̀dà àmọ́ òru òru lẹ́ ń lọ yìí òru lẹ́ ń bọ̀ ká ńgbà ya lọ́ba ni ẹ̀ ń tọ́wà ń bẹ̀ ni pé à ń lọ júbà fáwọn ará alẹ̀ ẹ́ wala takunanna minal mushrikin májọ kan náà àwọn ọ̀sẹ̀ bọ̀ gbogbo àwọn ilé gbogbo pé mùsùlùmí sì ni wá ẹ̀jẹ̀ àyẹ̀wò ẹnìkan ní ilé àwọn tí èèyàn bá ṣe báyìí báyìí báyìí báyìí nǹkan báyìí báyìí báyìí ni ó ṣẹlẹ̀ sí aníbò ló ti jẹ́ oníṣòwò mọ̀ntàwọn baba ńlá rí ìmọ̀lẹ́ ni mùsùlùmí ni wọ́n ẹ wù dànù kí kálukú ó sinmi ìwọ sọ jẹ́ mùsùlùmí o tún wá ń sọ pé ó sọ ọmọ táwọn baba ńlá òfò kan tí wọ́n rí ìmọ̀ létílétí ń dàrú tẹbi ká wù dànù kí kálukú ó kọ́run yóò fúyẹ́ àbáwọlé yín níta dèmókè wala takunanna minal mushrikin ẹ má jọ kan náà àwọn ọ̀sẹ̀ bọ ẹ máa wo gbogbo ilé Yorùbá àti Haúsá gan-an sàṣàlẹ̀ lẹ́wọ̀ tẹ́ẹ̀ní bá kínní kan lókè kùlùtù kan wà lókè náà tàbí ìfura tẹlomi ó lè jẹ gbogodo gbogodo tẹlomi sì lè jẹ rondo báyìí tọ́ ọ bá wò dáadáa kó tún lọ àwò onímọ̀ pé ókè ókè tí nù <laughs> subhanallah gbogbo eléyìí wàlá takunanna minal mushrikin lọ́lọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam náà àwọn ọ̀sẹ̀ torí pé à ń sọ̀rọ̀ páàkù afẹ́wàl jẹ́nà mọ́sẹ̀bọ̀ kú kó lè ba ara ìjà náà wọ̀. nìmáàmù tún gbẹ́bọ̀ lọ sórí ta ó ní kójú ò lè rọ̀ ni ẹ̀ ìmáàmù <laughs> kí wàá ní kí wàá ní kọ́kàn nu jàmọ́ òtún ṣe wọ́n ka mọ́ bẹ́ẹ̀ ilẹ̀ ka mọ́ bàbá ẹ̀yin ni ó ní èmi ni èmi ni mọ́tẹ́ èmi ẹ̀ẹ́d aṣáájú fún lùnà ní bójú ó ẹ̀rọ ojú ti rọ tó dọ́rọ̀ dáa ah, bàbá ọ̀daràn ni ẹ̀dàkùn ta ló tún wá kù tí ò ní jọ dàrú ńgbà tí ẹ̀ lè máa mú tó ń bá ń gbẹ́ bọ́ lọ sórí ta àbí lè máa mú tó ru alábàáhùn ó dodo ọba ẹni kí ló dé àkẹ́ni àṣẹ bá àwọn ayé sọ̀rọ̀ kò rí ọ̀sọ̀ kalẹ̀ á àwọn ayé <laughs> odidi lè abẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹ bọ burúkú iná àlọ́sà ló fi jẹ́ pé ṣàṣà lè ló lè sí fìlà tó bá sì sí fìlà ṣàṣà wọn ló lè finú fìlà hàn nítorí pé èyí tí wọn ò fi sórí wọn dé fìlà mọ́ wọn dè mọ́ ara fìlà torí tọlọ àwọn aṣíwájú tẹ̀ ń pè láṣíwájú ń di ẹ̀sìn nípa nígbà tí aṣíwájú máa jẹ́ kókó bá wa dọ́dọ̀ ọlọ́run ó ní Allahu akbar màlẹ́kà kẹ́ni kẹ́ni ìwọ mùsùlùkù yìí jẹ́lómi ọ̀sọ́ ẹ̀yin wá ń tẹ̀lé délégéètì ọ̀daràn dọ́dọ̀ ọlọ́run every day five times a day ẹni tí ń pírẹsẹ̀ntì fáìlì yín wọ́n ní aláṣọ lẹ́yìtà wàlá rọ̀kàtà wàlá sẹ̀jẹ̀dìtà wàlá kàbàrtà ẹ dákun ẹ wò fò náà lẹnìkan lu kan wọ́n ń ṣèpàdé ó ní tó dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn le tí wọ́n síwájú àwọn èèyàn ṣe sọ láti wọ́n ṣe mùsùlùmí. wọ́n ní hẹ́n lẹ́nu ẹ̀ sẹ́mi pé àwọn ìlú kan wà lódodo dájú pé àwọn lèmáàmù bẹ̀ la síwájú olóró tí ò bá sì já síwájú ọjọ́ kan náà àwọn ọmọlẹ́yìn wọn kankan. ó bá dàbí rọ everyone nínú yín ẹnìkan kan ò ní jáde láì jẹ́ rẹ̀ àtàkpó rẹ gbogbo ara rẹ ẹ bá nǹkan kan náà ni ọlọ́run sì ni wala takunanna minal mushrikin torí tọ́lọ́ ẹ rẹ lómi ogun tiẹ̀ wọ́n á tún dọ́gbọ́n sí i òkà ogun ni o irú àwọn òkà funfun kan wọ́n tún á sí orí rẹ̀ pàǹpà wọ́n wàá hàn kí òwúrọ̀ kan sí i ogun lọ́pọ̀lọpọ̀ rẹ̀ láìpẹ́ òkà àtìpọ̀ fẹ́ tẹ̀lé nàbìsọ̀lá àdìsọ́lá òkà kan tí wọ́n kàn jẹ́ pé báyà. fàdákà wọn fi ṣe àbí èsì fàdákà kó sá máa jẹrin kó sì máa jẹ gold so wọn lè kọ nǹkan kan sí tọ́jú kọ lọ́hùn àmọ́ kì í ṣe pé oògùn wọn mọ̀ pé tó ka yìí bá sì ń bẹ lọ́wọ́ mi kò ní ṣe ewu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ alẹ́ nìkan wọ́n fún lóòkó oògùn bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wá fẹ́ yọ ohun ọ̀mà so ó wá wọ toilet bó ṣe wọ toilet tó fẹ́ gbé àgé kíkí kó wọn fi tábà ọmọ kan tí òrùka wọ̀ báyìí òrùka yẹn kàn bọ́ọ̀lẹ̀ ọwọ́ àti kò rí má wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ pé ha ìsọ wọn pé ìsọ sá ǹjẹ́ tí sọ bá ti sá mọ́yàn lọ kí ló kù kí jàǹbá ọbẹ̀rẹ̀ ni kí ewu ọbẹ̀rẹ̀ nù yóò máa sọ fún yín pé ah ilé ayé ò lè ṣeé o lágbọn abitọ́ lọ́n dá wọn sí yìí o láìsí oògùn níbo lọ́n dá yín sí tẹ́ jókèdè ọ̀daràn tó ti jẹ́ pé oògùn oògùn oògùn oògùn oògùn wọ́n sóògùn títí títí wọ́n tún kú sọ́yẹ kó lóògùn òkú kó kù torí kó fi lè oògùn kí ogun mọ́kù gan ni kú nítorí pé ọ̀daràn yóò kúkú tí ọ̀dà yóò kúkú tí ọ̀dà wàláì lómi nítorí òfò bá kà yẹn wàláì lómi wọ́n ti wò ó fún pé tó o bá sunlé náà ló kù ẹ dákun torí tọ́lọ́ sílé ayé tó tó náà tó o bá ti lè ẹlòmíì ó sóògùn títí títí títí títí tí ó tún di pé òǹgá dọ̀tà ara rẹ̀ wàlá ọ̀dọ̀tà ara rẹ̀ torí pé kò gbẹ́ nìkan kan gbọ́ mọ́ ẹjẹ́ ajá wọn bẹ̀ o ẹjẹ́ ajá wọn bẹ̀ ẹlòmíì ti gbé mi ó gbégbèkúgbé mi ọ̀nà fún ò lè gbàjòkè lé ọkà lọ bókèlè bá ti tóbi jù ahánilọ́rùn wọ́n ti wá máa bí wọ́n ṣe fi epo gbogbo ẹ̀ tí wọ́n fi pa oògùn burúkú yóò tóbi o bí orí ọmọ tuntun o wọ́n á fi pupa wọ́n fi pupa tí ó sì lọ smoothly nínú ọ̀nà ọ̀fun rẹ̀ tí wọ́n ti torókùn torókùn ọ̀wọ́nú ọ̀daràn yìí náà ni. torí tọ́lọ́ sílé ayé yìí náà ní tí àwọn oògùn yẹn ọba fi jẹ́ pé wọ́n nítumọ̀ ó ní kọ́jọ́ pé ẹni tí máa ń ṣe ò ní kú. ẹ̀rí ẹ̀yin náà máa kíyèsí tó lóògùn burúkú kan bá kú ẹ̀rí táwọn akẹgbẹ́ rẹ̀ bá dé táwọn akẹgbẹ́ rẹ̀ tó ń tagbára yìí ó sì kú ó sì kú mo lọ farapamọ́ sí ti kékeré ni ìwọ ga lára tí ẹ náà ń bọ̀ àwọn ọmọ wò pé bóògùn ṣe pọ̀ tó kọ̀ yẹ kó kú. lan yabqa min malikin kalla wala malikin wala nabiyyun ya'ishu da'iman abada ọba kan ò ní sẹ̀mí láéláé màláìkà kan ò sí tí wọ́n máa bẹ láéláé ànábì kan ò sì sí tí wọ́n máa sẹ̀mí láéláé torí gbogbo wọn ti kú yùn ànábì sáà náà ń bọ̀ wá kú tiẹ̀ kí wọn ló tún kù jàmá àti ká gbà fọlọ. ìṣọ́ra ìṣọ́ra kan ò sí tó lè múni làkú lọ́wọ́ àdánwò tọ́lọ̀ ń pé ọ̀sẹ̀lẹ̀ wàláì kò sí. ẹ̀rí nínú Islam àwọn mọ̀lẹ́kà kan wà tọ́lọ̀ ní kí wọ́n máa sọ gbogbo wa wọ́n sọ wa níwájú wọ́n sọ wa lẹ́yìn tí nǹkan kan máa ń bọ̀ wá sí wa tọ́lọ̀ kọ́ pé yóò wa dandan àwọn mọ̀lẹ́kà yẹn dáàbò bò wa àmọ́ tí nǹkan kan bá ń bọ̀ tọ́lọ̀ ní kò sí bóyá sí ọ̀sẹ̀lẹ̀ náà ni àwọn fi sí wa ta sí wa Allah gbòdì ògùn mọ́dì yóò ṣe ọ náà ni ẹ wá máa wò wò ìgbà tí nǹkan ṣe mí tí nǹkan ṣe wọ àjọfin mọlọ Ọlọ́run máa mú kó díẹ̀ díẹ̀ Ọlọ́run máa mú kó díẹ̀ díẹ̀ tó rádà wò ni ṣé ìwọ náà látàrí tó ṣe ọ yìí sófi tọlọ ńlẹ sófi tọlọ ńlẹ àbọ òní filẹ àbọ òní filẹ títí téèyàn ó fi ṣàṣeyege àbí kó fìdí rẹ̀ mi. ìgbà tó ṣe àwọn tọ̀hún kàkà kí wọ́n fi mọ́ Ọlọ́run bọ́lọ́n ló mú wá ọlọ́run tó mú wá náà ló lè mú kú ò wọ́n tún máa lọ sógun wọ́n tún máa lọ ṣẹbọ wọ́n tún máa lọ gbé ẹbọ lọ sóríta wọ́n kóró ọjáde kíkiní kó ṣe kíní àkọ́ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ níbi tá a wà. àsọkàn ló sí wọn tẹ́lẹ̀ ẹgbẹgbẹ̀rún àgòrí ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹja gbà fọlọ́ ǹjàmá gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run bá kì í pa wọn tì ọlọ́run bá kì í dá wọn dára wọn ó lè pẹ́ lójú tiwa o. but àdéhùn ọlọ́wọ́n bò ní sẹ́láìsì ipò ọlọ́wọ́n bò sọ náà ni tó ọlọ́wọ́n bá ló lè sọ wàláhì gbogbo ń táwọn èèyàn ṣe kò sí sọ̀nbẹ̀ tó bá fẹ́ mọ òdodo rẹ̀ ìwọ wú ẹnu ọ̀nà lẹ́yìn yẹn tí wọ́n dì o wọ́n yọ kó tù kọjá wàláhì omi ìgbé ìgbé ayán ẹ dákun wá ní kẹ wá gbé ayán wá sẹ́ẹ̀ni ṣe wàhálà subhanallah ẹ̀yin alábàáhùn ó lè jẹ́ pé ni wọ́n dè má bẹ́ẹ̀ wọ́n á pọ̀fọ̀ sí gbogbo èèyàn mọ̀ á rí sáwọn máa bẹ̀rù ẹ bọ́ ni ẹ bọ́ ni sẹ́ẹ̀rí tá a bá gba Islam ẹ jẹ́ kíkì níyàn ọmọ lọ́dọ̀ àwọn tó bá ṣẹ́kù lọ́sẹ̀ bọ̀ kí làwa mùsùlùmí ni wà ẹ̀yin lọ wòran létí odò ẹ lọ wòran létí òkun ẹ wo àwo báwọn ṣe ń da islam mùsùlùmí wọn pè yàn àfáà ni wọn pè yóò lọ máa pọfọ létí òkun pọfọ létí odò wípé torí ibi tí ti ní kó wọn lọ sa nǹkan nù èyí tí ó kó àwọn wọn ti pè ìdáná apẹ tó ti fọ kásíkó tí ó kó tí wọn sokùn ẹ dákun owó ọkọ̀ ti pọ̀ tó ọ hmm? rẹ lọ èkó ọ lọ dà sókun tọ́ ọ wọ o Islam náà wà dà Islam náà dà so ìdínú tó fi jẹ́ pé ẹ̀rù ń bà wá ẹ̀rù ń bà wá pẹ̀lú ìṣesí lọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń ti ń fi ọwọ́ ara rẹ̀ da àlùkìyàmà rẹ̀ nù ni wàlá ẹni tí ò ṣẹbọ bá nǹkan má bóun ó ṣe rú láǹjọ gbẹndà kìíyàn ìgbà táwọn ọ̀gá ńlá àwọn ànábì tí kálukú ń sọ pé táwọn tó àwọn àwa kéékèèké yìí àwọn fá pé táwọn tó àwọn lẹrù àwọn táwọn ajámọ̀ nǹkan kọ́ àwọn àwọn ológun àwọn babaláwo ò ní àwọn ọwọ́ tí wọ́n fi mọṣẹ́ ṣe ọkọjá sísọ ṣùgbọ́n wọn ò lè lo àlùyọ torí pé gbogbo wọn tí wọ́n rí ológun ló ń gbà lọ́wọ́ wọn tó bá ń tà ọ̀dọ̀ ológun náà ni tí ó bá tún tà ọ̀dọ̀ ológun náà ni subhanallah ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tá à ń jẹ lóde àti kọ́ lọ́wọ́ máa ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ àwọn olóúnjẹ ogun ni bẹ́ẹ̀ bá pọ̀ bìbà lọ́dọ̀ olóúnjẹ ní yorùbá lẹ́wù ṣé gbogbo yín náà ti mà pé oògùn tí wọ́n ṣe fún lọ́njẹ́. tọ omi ìwúyọ wọ́n tún ní wọ́n ń lò ẹ àrọ̀rà gbómi kẹ́ ẹ lọ fọwọ́ ta pàdé ẹ fọwọ́ nú báàfù ní abẹ́ <laughs> wọ́n tún ní pé ẹ bá jẹun tán o epo tí mẹ lọ́wọ́ yín tó wẹ́ẹ̀lì kíní kan abàmì tó wẹ́ẹ̀lì kájá tó máa fi kọ́ bẹ́ẹ̀ bá tún sínú ọwọ́ wọn ń lò. ẹ dákun ṣé ooru tí ìdíyín wa mú kí àgọ́ tó ooru tí ìdíyín mú àga mú ṣé wọn ò tún ní lò ńgbà ìjókòó tẹ̀ ń jẹun àti kọ́ lọ́ọ́ sànù wa. ẹlẹ́ni kí wọ́n tó ṣe oúnjẹ láàárọ̀ ẹ̀kíní kan wọ́n fi ń sè é wọ́n lè ra tọ̀ díẹ̀ sínú abọ́ pé bàbá ológun ní máa ṣe nù torí nǹkan ọmọ afárá yín ní tọ̀tì ẹ̀jẹ̀ tẹ́ ẹ ti jẹ tọ̀hún àjẹpadà wà ní. ẹrẹ lómi náà kò lè má jẹ oúnjẹ ìyá títí kò lè má jẹ oúnjẹ ìyá ọmọ ara ń jẹ kò sí oúnjẹ tán lè òkúkú <laughs> ti gbogbo orú àwọn ilé ìwọ̀n náà kọ́ sànù oògùn yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ ilé oúnjẹ wọn máa wò ó rí o tó wọlé èjì ti jẹ́ bẹ́ẹ̀ ó náà gbé Jésù bẹ́ẹ̀ Jésù yóò gbé lójú ayé oògùn bẹ lábẹ́ oògùn bẹ lábẹ́ oògùn tó ń ṣe títí dé oúnjẹ tí pa tí gbé aboyún tí àbí kíni tí wọ́n rí odidi ẹlẹ́dẹ̀ mẹ́bẹ̀ láàyè tí wọ́n mọ ake bí wọ́n ṣe ń ké o àkékù <laughs> so gbogbo ogun ogun ogun ogun yìí náà ni àwọn tí wọ́n láwọn ń takò ogun gan ológun làwọn náà wọ́n máa ní kíni kan mọ́sí ogun dúdú mọ́sí kíni kan olùwàgbà ẹ̀ ogun náà ló náà ń ṣe tó fi kó àwọn gbogbo tó àwọn àjù rẹ̀ jọ ogun ló mú wọn wá bàbá amẹ́jẹ bẹ́ẹ̀ òru tó yẹ kó ọmọ sùn lé ọ lọ lọ síwájú ẹnìkan pariwo lé ọ lórí ogun náà ló pé ọ lọ bẹ́ẹ̀. gbogbo àwọn ilé ọlọ́nkọ́ sànù wà nìkan gbogbo àwọn àwùjọ wa yìí wọ́n tiẹ̀ láwọn mi akramakumullah kò tẹ̀ ṣe máa sọ àwọn ọmọ à ń gbọ́ náà ni o <laughs> à ń gbọ́ ni o láwùjọ yóò bá kọ́ tún wá ṣe wala takunanna minal mushrikin má jọ̀kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ ẹbọ ọ̀dà o bí máa bá tìyàn jẹ́ ni o wàláhì máa sọ àdó lórí ibú ẹ̀dá kọ̀ọ̀kan á kó ìyànjọ́ ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù wọn á níjọ ẹ̀yin ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wọn. ò ní fẹ́lẹ̀ báwọn ọ̀daràn sọ̀rọ̀ wọn á tún náà mọ́ wọn gbogbo babalágbẹ́jọ́ ṣé pé ẹ̀pá kìíní ti náà àwọn pé gbogbo etí ń ṣe ń kọ̀rọ̀ kò ní kọ̀rọ̀ ń jọ̀gbìn dàlùkìyàrá torí ẹ̀já ajá wọn di ti ọ̀dà yóò bá dọ̀tá ara wọn látàrí oògùn ni oògùn wọn ṣe títí tí wọn fi dọ̀tá ara wọn torí ẹnìkan ọ̀gbẹ́ nìkan gbọ́ tẹ́nìkan bá bọ̀ ọlọ́ọ̀ni lọ́wọ́ kò ṣe lásán o sọ́ra o sọ́ra o ó ti di ni o yóò bá tiẹ̀ jẹ́ ni o ẹ dákun torí ọlọ irú àwọn ìyàwó ni kò sí simplicity inú láìfù tiwa oògùn oògùn oògùn yìí náà ni torí ẹ ẹja túbà lọ sọ́dọ̀ ọlọ èèyàn máa ń bá àwọn bàbá rẹ àwọn bàbá ńlá rẹ lórí nǹkan tó takùtọ lọ àwọn bàbá yẹn ń táwọn mà ọwọ́ bá ṣe mà ni wọ́n ṣàyè tiwọn so tó ń ti pẹ́ ni tó bá ṣẹbọ kú ọlọ́run ní forí jìn o kò sẹ́ skills kankan bẹ́ẹ̀ yẹn o but bọ́mọ aná bá wọná kò sí nǹkan kan bàbàrà ń bẹ̀ àfi ká wọ ata àfẹ́ wọná kásásá làfẹ́ mi wá bàbá kan ti ṣe mistake àlàǹfààní ká rí túnṣe tó fi lọ ṣé àwa náà wàá pè tó ṣe kú tí ó fi torí wúlò àwọn ó ṣe kú ọlọ́run mẹ́jẹ̀ so ìdí ta fi gbọ́dọ̀ tá a sì gbọ́dọ̀ tètè mọ́nà tó dáa pọn nù. àwọn ti kú ọlọ́run lọ́mọ tí wọ́n bá pàdé ń sáré wọn. àwa tá a sẹ́kù ká tètè kọ́gbọ́n o ká tètè kọ́gbọ́n. ẹlòmíín jogún àwọn oògùn burúkú bẹ́ẹ̀ sì ròyìn rẹ̀ fún ah eléyìí tá a bá lò báyìí eléyìí dáadáa gbogbo ẹ̀nu irọ́ lásán ni. kò túmọ̀ sí pé kò ní jẹ́ o àmọ́ tùmọ̀ arọ́ lásán onípẹ́ bá jẹ́ gan-an láyé ń bí orí ibú ni lọ́la kìyàmà tọ́jẹ́rọ́ lásán àbí ọ̀jẹ́rọ́ lásán torí pé tani ó dín ògùn wá ń dọ̀gbìn dàrú kí ẹranko gbogbo mọ̀lẹ́kà ẹ̀yà ọ̀tẹ́ ẹ̀ bá yà á ọ̀sáyè rẹ̀ ẹni tó ní tó ń bá kú gbogbo nẹ́kẹ̀lé òun gbogbo tírò òun ẹ̀dì sí abẹ́ ìrọ̀rí òun pé kí ni bó ló ń kó lọ́ta lọ́sẹ̀ fi bá jà torí ẹja túbà lọ sọ́dọ̀ ọlọ́run kí là ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọba ò gbé alukur'ani rẹ kọ̀ọ̀kan tó o bá ka alukur'ani tán wọ́ ọlọ́n alukur'ani tí mo ké yìí ṣé nǹkan báyìí fún mi ọlọ́run ọlọ́run bó ṣe fún wàláhi ọlọ́run ṣe fún. eléyìí ni ya ayyuhal ladhina amanu ittaqullaha wabtaghu ilayhi alwasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun. ẹ ti dáadáa síwájú ṣáájú gbogbo ń tẹ́ bá fẹ́ tọrọ lọ́dọ̀ ẹ̀ ránà bí ọ̀sùn lọ́wọ́ àìsàn ara rẹ̀ láti ń kẹ́kọ̀ọ́ nígbà tí gbogbo abá sá dọ́dọ̀ rẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmù tí gbogbo ànábì yòókù yẹ ó ní màá wá sáré tètè ó di abẹ́ àga ọlọ́ọ̀lọ́ọ̀ ọba wa màá wá forí kanlẹ̀ ńbẹ̀ màá máa wá ṣe àfọmọ́ ọlọ́ọ̀ ọba pẹ̀lú àwọn orúkọ àtàwọn ẹ̀yìn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nù rẹ̀ gan ìmáláyé ń bì jọ́gbìn alkiyama lọ́lọ́run fi mà kí la tọrọ lọ́dọ̀ ànábì kó sì pẹ̀ fún wa kí wàá ló lọ sí ìfẹ̀yìn fọlọ́n kéésì pé àwọn èèyàn ní o ọlọ́run dákun gbàpẹ̀ mi lórí wọn o ẹ̀ ń sàánú wọn ṣèṣirò fún ẹ̀yìn ni ọmọ ṣe sọ́lọ̀ àfọ̀mọ́ ni ọmọ ṣe sọ́lọ̀ ni gbé orí sókè tọrọ àdọ́lóhùn síkẹ́ fún wọn agbápẹ̀ rẹ̀ subhanallah torí ẹ̀ làwọn olùmọ̀ ni ẹ kẹ́kọ̀ọ́ ń bì o ànábì ọ̀kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ní gbé lọ fi bẹ̀rẹ̀ làfọ̀mọ́ ẹ̀yin náà ńgbà tí ẹ bá fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ lọ ẹ ṣe dáadáa ṣáájú alukur'an dáadáa ni tí alukur'an kọ́ wa sọ pé wọ́n lọ wú alukur'an tí mo ké pé ọlá kan ọlá tẹ́ ń tọrọ fún ọlọ́jọ́ tọrọ díẹ̀ ọlọ́jọ́ tí sọmọ pé tí wọ́n ṣe ní ìsìn lọ́fẹ́ fi ṣe àtẹ̀gùn síwájú ọlọ́run ìwọ ọlọ́run wà alukurani tí wọ́n kíkọ́ sílẹ̀ dípẹ́ tó bá ké pípọ̀ iná àfẹ́ iná lásán lọ́ mà ké ìwọ ọlọ́run o suratu iná àfẹ́ iná tí mo kà yí ìwọ ọlọ́run nǹkan báyìí báyìí báyìí báyìí ìwọ ọlọ́run ṣe fún mi wàláhì ọlọ́run ọba ò ṣe fún mi kò sí nǹkan tí ọ̀ wá lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọba ò lè ṣe fún ọ kátó wá pẹ́ni tí máa ń ṣe tọ́lọ̀ ìrẹ́ ìjọba bẹ́ẹ̀ lọ́ọ́ ẹ̀ka máa ṣe sẹ́rí tẹ́ máa ń ṣàdúà tọrọ kan iná fatia fi fatia àsọpẹ́ lẹ́yìn takò súnà sẹ́yìn rádìsí ànábì mẹ́ẹ̀ dáadáa lọ́kọ́kọ́ tì síwájú iná ọ̀tọ̀ fatia yẹn kọ́kọ́ kà ńgbà tó bá kà tán o ṣe nǹkan báyìí fún mi ṣe wo súrà tí mo ka yìí o ṣe nǹkan báyìí fẹ́ni tí mo ń tọrọ fún yìí ṣe nǹkan báyìí fẹ́ni tí mo ń tọrọ eléyìí ni sunna eléyìí jẹ́bi tá a dùn sí lónìí ọlọ́run kọ́ ràn wá lọ́wọ́ kó sọ alọ́kan ọba lọ́kan nínú ìjọsìn ọlọ́run ọba wá lọ́sẹ̀ bọ̀ ọ́ mẹ́jẹ̀ alẹ́bọ̀ nínú ẹrù o ọlọ́run là wá gbà wá ẹbọ anabi ibrahim ó ń lọ gbogbo àwọn olùsọ ọlọ́run ọba lọ́kan ó ní wa junubni wa baniya an na'buda al-asnam ìwọ ọlọ́run gbé èmi àtàwọn ọmọ mi jìnnà sí kájẹni tí ọmọ jọ́sìn fòsà àwọn olùmọ́ni wa junubni tó ló ń bẹ̀ ọ́n ní agbára wa junubni ìyẹn ni pé gbé mi sẹ́gbẹ̀ẹ́ kan àtàwọn ọmọ mi àwọn òòsà gbé wọn sẹ́gbẹ́ míì kámẹ́rì wọn káwọn náà má rí wọn kámẹ́rì wọn káwọn náà má rí wa kálukọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ní làwọn olùmọ̀ọ́sẹ̀ wa sọ pé táwa ló tún lè fọkàn balẹ̀ mọ́ o lẹ́yìn anabi ibrahim ńgbà tó ga àwọn olùsọ́lọ̀ lọ́kàn bá ń bẹ̀rù àti ṣẹbọ sọ́lọ̀ àwa wá ń kọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run kọ́ dákun kọ́ sànù wa máa kí wọ́n yìí mọ́mú láti ilé akásọ̀kùnrin àti báwo ni ṣe é. pípẹ́ ẹni tí ó máa ń ṣe sọ́láàt tó ké suratul fatiha tó a fẹ́ ka nǹkan mí lẹ́yìn fatiha ṣùgbọ́n tó a fẹ́ kà láti bẹ̀rẹ̀ tó fẹ́ dà níbù látàrin ṣe ń tó náà ń ṣe dáa bí ọ̀dà kò sí ń tó burú mbẹ́ èèyàn lè yọ ayọ́ka ṣùgbọ́n ètò dáa jùjù gẹ́gẹ́ bí Imam Malik ti sọ. So, ó ní pé gbogbo àtàbà tábà fẹ́ ka kí ó kàn lẹ́yìn fati àká máa ka odidi súra ni ńlọ dájú kò bá kúrú tábà lè kọ odidi ọ̀dà torí pé ọ̀rọ̀ ẹyọ kan tó lọ́wọ́ bá ń sọ ọ́ lọ nípa nǹkan kan àti bẹ̀rẹ̀ ló ti bá dópin yóò jẹ́ kí ẹni tí máa ń gbọ́ kọ́ láǹfààní ń bẹ ju àyọkà lọ. Nah. Alaikum á fi sọ láti yẹn lẹ̀ á fi lẹ̀ ẹni tí wọ́n bá sọ láti lọ fún wa tí aya àbí súrà tó ń kà ó ní kó ọwọ́ ayọ̀ dànù ọmọ àmà yọ atúnṣe kò gbà á fi sọ láti lọ lẹ́yìn rẹ̀ á wàá pè fáwọn èèyàn pé ẹ̀yin èèyàn ẹ̀jẹ̀ á sọ láti yín lẹ́yìn bàbá yìí o wọ́n bá alukur'ani kékeré jẹ gẹ́gẹ́ ẹni tí wọ́n ń sọ láti lẹ́yìn rẹ̀ rí òkà wọ́n ké suratul Fatiha àtàtà tó lọ́ba bẹ̀rẹ̀ sí ka sọ̀láàtì fàájì lẹ́yìn fàájì à. àwọn kan tí ó yé àmọ́ jáde kó ní mọ́ṣáláṣí jù wọn. à ẹ pé gbogbo èèyàn nì ẹ pé gbogbo èèyàn sákèsì ẹ sọ fún un náà pé à lórí fàájì ti jẹ́. nóò mo rò pé dípò fàájì àgbọn nípa lórí fàájì dípò fàájì àgbọn nípa lórí fàájì lórí fàájì ti jẹ́. ẹ gbogbo kálukú kọjá de kó lẹ́yìn lẹ́yìn. ẹ jẹ́ bó ti Àlè. Àwọn ọmọ ìyá méjì kan wọ́n ń hágì lánàá nípa pé ṣé lẹ́yìn ẹ̀ tí imam bá ń kìtàrà lọ́wọ́ pé tí àwọn bá pọ̀tọ́ ṣe àlọ́lá ní àwọn tó wá wọlé pé tó bá wọlé tọ́pọ̀ pé ó lè dá iṣẹ́ àtọ̀rọ̀ kí nínú rárá tó lábẹ́ òfin ọlọ́run ọ̀tọ́kẹ́ni méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kó máa ṣe lè máàmù fún jàmáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láyé kan náà lákòókò kan náà kódà tó fi pé sọlá ti tẹ́kì ní kejì wọn ṣe ọ̀jọ́ra ọ̀tọ̀ eléyìí àwọn olùmọ̀tẹ̀lẹ́nu kò lè lórí kò sí àpá náà la sọ pé nítorí ẹ kí wọ́n ṣe iná ni kí wọ́n tò sẹ́yìn máàmù yẹn ìlú àníyàn pa àwọn fẹsẹ̀ láti lè ṣá ètò pété ara ni máàmù sí bàtà máa ti ṣe lọ́kà méjì lẹ́yìn máàmù yẹn láti jẹ́ pé rákà kan náà wọ́n bá tí lè ba ti sálámù oníkàlùkù wọn individually yóò pè sọ láti. kò ṣe sùjúdù pé ẹyọkan ló ṣe ẹyọkan ló ṣe ẹ pàkíyèsí rẹ subhanallah ẹlẹ́kẹta ẹtún ṣe kàn náà ayé kìí. ọ̀rọ̀ àgbẹ̀sẹ̀ kọ́kọ́ jẹ fún un. ní tó sẹ́kù fún un tí ó lò láyé wa lò tó bá dé yẹn yóò dé gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ òní ọ̀rọ̀ àjẹ. so ṣùgbọ́n ó níṣẹ́ tọ́lọ̀ ní kọ́ wá sí i. èsì pé sẹ́tí ọ̀ wá ṣe a sì ti sọ inú sẹ́tí onye wá ṣe náà ni pé kò ní àti kó ṣe Islam yóò sì pa ẹlẹ́dẹ̀ yóò fọ́ àgbélébù yóò wá pa Masiihu Dajjal sẹ́tí ọ̀ wá ṣe ìdínú tí ó sì sọ pé òun ò lè òun ò lè ṣe ìmáàmù fún yín torí tọ́wọ́ pa ni òun ò lè ṣe eléyìí hikima tó na gbogbo ànábì òní ó ṣe lè máa mú kàmá ó ní ò lè fún yẹn ẹyọ Muhammad sallallahu alaihi wasallam wọn máa ń ṣe sọ láti lẹ́yìn ó túmọ̀ sí pé yóò wà táàbẹ̀ wà tí ń imam a bá gbẹrẹ ń bẹ lára a lè ṣe sọ láti lẹ́yìn rẹ̀ torí ó lè jẹ́ pé kẹsàn-án ló sín gbẹ́rẹ́ fúnra rẹ̀ lè jẹ́ pé wọ́n ti sin fún láti kékeré àbí wọ́n sin fún nígbà ìmọ̀ kan ó sì ti gbà àmọ́ gbẹ́rẹ́ yẹn wọ́n lẹ́sẹ̀ sin ni òun gan gán sin fún yẹn ni wọ́n ṣe sọ láti lẹ́yìn torí gbogbo gbẹ́rẹ́ tó máa ń sin generally wọ́n rí pé nǹkan ẹlẹ́mìí ni wọ́n fún tí wọ́n fi ń rẹ ojú rẹ̀ so Islam ò sì sọ ara gbogbo sísí àwọn ṣẹ̀bọ̀ lílé náà kí ló ń jó lẹ́yìn náà lè ti ń gún olóńgbò mọ́sẹ̀ ti ń gún adìẹ mọ́sẹ̀ ti ń ṣe kí ọmọ kọ́sẹ̀ àwọn babaláwo ní gbogbo eléyìí ṣẹṣẹ tá nàbí wá ṣe odó wo lànàbí ni ti fi ń gún olóńgbò mọ́sẹ̀ ó kú abá òǹdè lára rẹ̀ ẹni tó kú. san abọ́ndè lára rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé lójú ayé rẹ̀ àmọ́ mọ̀ nǹkan gbogbo àtàwọn àti sọ̀rọ̀ ẹ̀sìn náà ń sọ̀rọ̀ kásin náà lónìí kan òun náà máa ń gbára ta pé àfi náà lónìí kan o torí ká má bàa sórí ibú o á jẹ́ ká ní àwọ̀ dà sí ipò ń dè tí ń bẹ lára rẹ̀ yẹn bóyá ìgbàgbọ́ rẹ̀ ní pé ó ò lè dá sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n látàrí sábàbí ọ̀ndẹ̀ kó fi jẹ́ pé ó kú lórí pọ́sẹ̀bọ tó kéré mo rò pé wà ẹni tó sì kú lórí ẹbọ tó kéré mùsùlùmí náà ni á sì sọ láti sí lára ṣùgbọ́n kò ní wọ àlùjáná ìyá náà kọ jẹ náà yí ìgbà tó lọ́wọ́ tó rí kó tó yọ lọ́lọ́ ọ̀yọ́ tó lẹ́yìn òtún bá tó ti kú nù. Hmm. àmọ́tá bá gbé sórí èkejì pé àá kọ̀sà déédéé jòǹdè mara àti pé ń wò pé ara rẹ̀ sọ wà ayọ́pọ̀ sẹ́bọ̀nù hàn ní sísọ láti sí lára ṣùgbọ́n gbòò ti kú tá a láǹfààní àti lè bí léèrè mọ́ ẹja gbé sórí ẹjọ́ fún aláǹfààní àti sísọ láti sí wọ́n lè jogún rẹ̀. Mhm. rárá o gbàdúrà tí wọn pé gbogbo abẹ́ńsẹ́ máa ń ṣe àmẹ́yìn náà ti wádìí ìjìnlẹ̀ gan o ẹ rí i pé kò sí exemption ẹ̀yìn tẹ́ fi ní jẹ́ pé ṣàbòsí orúkọ náà ló sá ó ń ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí òhun ó sì ṣe léèwọ̀ láàrin tòtí ọ̀rọ̀ adájú ẹ̀yìn tẹ́ bá tọ́ bá sì jẹ́ pé kò dájú ó yẹ kẹ́ láyà pé sẹ́yìn náà sún nǹkan mẹ́jì ìmáàmù sẹ́yìn sún nǹkan mẹ́jì tẹ́ bá lóun sún nǹkan mẹ́jì ẹ̀ máa bá sọ láti subhanahu wa rahmatulahi wa rahmatulahi. Let's